أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ẹjọba àtàwà fẹ́ rí kọ́ kí fóònù yẹn wà ní flight mode ẹni tí ọba mọ flight mode lò káwá mọ fóònù yẹn kó wá dùn bí fóònù tó bá dún pẹ̀lú àti ọlọ́ five thousand ní ọ̀sán fáwọn elétò ẹni tí ọba mọ flight mode lò káwá mọ fóònù yẹn kó yóò mọ dalẹ́kọ̀ọ́ mọ̀ wá sọ̀rọ̀ ìjọba tàbí ká ti pa kọ̀gbọ́dọ̀ lọ́wọ́ náà ní ìfẹ́ ká dírẹ́sì ọkọ̀ kọjá lẹ́fà ẹ̀fà ni a fi sọ̀rọ̀ gbogbo wa lọ́ba ọ̀rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bá a ṣe kéde wo bá a mọ̀ ní pọ̀pà àwọn bàbá ọwọ́ sọ pé ẹni tó bá bàbá kọ́lọ̀ ṣe kéde kọ́lọ̀ tún bẹ̀ ṣe olùbàbá dé olùbàbá lòdì kódà yóò bàbá àáfàá tó ń ṣe kéde wo tó ń ṣe wá ọlọ́run kó láàmú wa lójú bí wọ́n ṣe fúrẹ́mù ẹ̀ àlìyíntánẹ́t àtọ́rù ha aláṣàbà ẹgbùn ọ̀sán pé social media kí náà fi jẹ́ internet àti danger ewu tí ń bẹ́ẹ̀ fáwọn ọ̀pọ̀ so yóò jẹ́ kí n lè yà káàkiri ẹgbẹ́ láwọn àsìkò kan sẹ́yìn ní ìfẹ́ kíntàn òpó torí ibi tí mo lọ bí ayé ṣe ń lọ díẹ̀díẹ̀ láyé ń jẹrà kódà mo tún sọ fún yín pé àsìkò tá a tún lò ìtàn dà nínú èyí ń bọ̀ èyí ń bọ̀ tó máa bá ọdẹ sọ bẹ́ẹ̀ lásìkò kan ká máa lọ lọ ilá wà tẹ̀lé báàbàwò àṣà èyí tó máa tẹ̀lé yóò ṣe kí ni yóò bù bá ti kọ̀ọ̀kan bá ti wá lọ tó burú a máa láwọn olórí rẹ̀ tí wọ́n ní sórí gúnlẹ̀ ọlọ́jà jẹ́ kí a bẹ̀ máa rí àwọn olórí ibú tí wọ́n sàgbà kó bẹ̀ ọlọ́pọ̀ láwà kó làwọn àwọn máa wà ṣùgbọ́n tí kò bá haza zamanu fitna àsìkò àdánwò lọ́wọ́ yìí o tọ́jẹ́ pé ẹni orí yọ ó ṣe kí ni òjìlé ẹni ọlọ́run bá là wà láìkọ́ máa dúpẹ́ ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún yín èmi ọmọ ẹni tí bá ń lo android phone smartphone ọlọ́run sí rẹ tọ́lọ́ wà ọ̀rẹ́ ti

ẹ̀ẹ́dẹ́gbẹ́ láyé jọ tí bá jọ ẹjọ́ kéré tó yìí láwọn ọ̀dọ́ kan ẹ gc ìdèlé fòsọ́fíìsì géètì mọ̀tòlọ́gbà rìsọ́ọ̀sì gc tí rìsọ́ọ̀sì padà dé nígbà yẹn pé wọ́n pé ti náà ó dèbí ọ̀nà ìsàlẹ̀ sẹ̀kẹ́rì àtẹ̀tẹ̀ ẹ̀ bá lọ ọ̀nà olùjà ọjà làpọ̀ ọ̀nà ìdí ọ̀nà bẹ́ẹ̀ náà sẹ̀kẹ́rì ìgbà náà sọ bá fẹ́ méjì kọ́ ikọ̀ lórí ọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ olójú tó lè landline àwọn olówó ní máa ní ẹ̀rí ìjọba ẹ̀jọ̀ ẹ̀gbọ́n mi àdánwò kékeré ṣùgbọ́n wà láti kékeré ọ̀pọ̀ ṣùgbọ́n ní ìsìn ìdẹ̀kùn ti dé àdánwò wa pọ̀ ọmọ tí ó kẹ́kọ̀ọ́ owó mọ́tò lọ́wọ́ dájú ẹ̀ dájú ni wọ́n ti sọ bí bíi tiwa ti jáde o wọ́n dẹ̀ nípe kò sọ bíi tì ní wọ́n ti wọ́n ti gbé jáde lọ ṣùgbọ́n àkùbọ́ǹjì tó kọ̀ nígbà wọ́n bá wò wọ́n ní àwa bá apẹ́rẹ́ sẹ́ńtà apẹ́rẹ́ so ká máa lọ sí Agodi ní géètì ìbẹ̀rẹ̀ ìfọ́ọ̀tì wá wà lẹ́yìn tí ìgbà ìfọ́ọ̀tì ni àtẹ̀wò kankan ò ṣe ní ìrì yóò kankan ìsorí ikú kankan mo ti padà lé ìyàwó páàsì ẹ̀rọ lọ́jẹ káàdì mi ayé bá lọ ṣùgbọ́n lónìí ọmọ òwò rìsọ́ọ̀tì ẹ̀ lórí kíni jàmọ́ àwọn ọmọ ṣe jáàmù jọ bọ́ọ̀dé rìsọ́ọ̀tì jáde friday àwọn ọmọ ṣe tí wọ́n friday on the seventeen rìsọ́ọ̀tì jáde lọ́ndì eighteen àwọn tó bá ṣe fún wọn lọ́la ní ìsìn ọ̀dì twenty ìsọ́jú ọjà tó lọ́ọ̀bì kíni o twenty one ayé ti rọrùn ẹ̀ jẹ́mọ̀ kí wọn láyé ṣe ṣùgbọ́n àbẹ̀wò dé ṣé wá rí íńtánẹ́ẹ̀tì jẹ́mọ̀ ẹ̀kọ́ mi èèyàn ń lo fóònù kódà mo lè máa lo smartphone náà tí ìgbà tí ní data bẹ́ẹ̀ tí ń subscribe lẹ́yìn ìkẹ́ ẹ̀pẹ̀ mi kémi náà pè ní kẹ́ẹ̀fẹ́ di best message kémi náà ṣe kí ni kí fẹ́ di text message WhatsApp mi orí ẹ̀ tó bá yá fúnra rẹ̀ nígbà tí màá ní data fún rẹ̀ ní ó fi kí ni o ní ọ̀sán àlọ́ tí ó lè fẹ́ kí n update ẹ̀ bá fẹ́ lò Telegram ò lè ní ilé ríro Facebook bẹ̀ kí ẹ ta kò sí fẹ́ ẹ jẹ́ gbọ́ mi dáadáa o íńtánẹ́ẹ̀tì jẹ́ bí irinṣẹ́ tí ó mú wa kúrò níbi àwà làgbáyé jẹ́mọ̀ yóò mú wa kúrò níbo lọ síbo lọ sàgbáyé èmi ò kúrò nínú ilé mi níjọ́ tọ́sídẹ̀ẹ́ wà láì mọ́sálásí ni bàbá mi yá nà gbogbo lọ́rẹ̀ méjì mọ́ wa kí mo ti rí jí ń ṣẹlẹ̀ ní sùkúù ẹ́fà òṣìkọ́yà tí wọ́n ní kọ́ àwọn ọmọ wọn sí ìdáàbò ọ̀kan nínú àwọn ọmọ wa tó jẹ́ túdẹ́ǹtì mi ní ìgbẹ̀rẹ̀ sẹ́ńtà àti ẹ̀ náà tó ní pé òun ya nípa wọn lọ́wọ́ ní bó wò ló fi dáa bù báwo fi kan ẹ̀yọ́ ọmọ ìdílá ní bíbí tèmi kẹsẹ̀ dáwọ́ sẹ́ẹ̀sẹ̀ ní tèmi náà wò ké ni ẹ̀ ṣe ní káwọn ọmọ ilé ìsanwó ẹ̀wù kan fẹ́ wù rẹ̀ kó kú pátá lásán lára wọn bẹ́ẹ̀ ṣe ní kó wò sí ìjà bù bí kẹ́ ní káwọn ọmọ ilé ọwọ́ kí ni ó pátá lásán ni èmi ò kú òun ilé wa mo kí ń rí tọ́ńtẹ̀lẹ̀ jàmá mo ní dé ta Ịntanetị mo fi wo tọ́ọ̀bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láti ní èmi náà wà pòfàìtọ̀ tó ní ẹ́sà òṣùkọ́yà wà láì mo pè fúnra mi aṣọ̀rọ̀ tó lé fífẹ́ mi nì ó tún pè mí padà mo ní pòfàìtọ̀ èmi náà mo ní mo lídà ẹ̀sìn lọ́yọ̀ọ́ yìí èèbó ni mo bá sọ wà láì kan ní ẹni tó ń kó owó

ìjókòó ní olé ní ìlọ́wọ́ tí ìṣẹ̀lẹ̀ ní Egypt ìtì ìṣẹ̀lẹ̀ Sudan ìtì ìṣẹ̀lẹ̀ Turkey ìtì ìṣẹ̀lẹ̀ Saudi Arabia ìtì ìṣẹ̀lẹ̀ ní Kaaba. ṣé wàá rí gbogbo àwọn iléeṣẹ́ yìí ọwọ́ ajẹ́ kó rọrùn débi wípé láì kú òun ojú kan ọmọ ní lọ sí gbogbo ayé. tó o bá fẹ́ lò fún dáadáa o ò lè kú òun mọ́sálásí tí mo ti ń ṣe wá sí i tọ́ba jẹ́ pé ní ìsìn ètò wa jẹ náà máa gbọ́ mi o tí mo fẹ́ ṣe wá sí live streaming ọmọ ṣẹlẹ̀ ní YouTube yóò máa ṣẹlẹ̀ ní Facebook Telegram page làwọn kan ó tún kọ́nẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ó ní kúrò níbi tó ti ń sọ̀rọ̀ àwọn tí ò sí ní kọ́ńtì tó wà they will be benefiting from your knowledge. Àfà tẹ́lẹ̀ lábẹ́ yìí covid nineteen wàhálà àti kó wàhálà àwọn àjọ wọn lè ní wáyé ráwé ìlà àpamọ́ ní adá àpá. wọ́n àti bá a máa ń ṣe tẹ́lẹ̀ títí kan gbogbo ẹ̀ wọ́n ti fi wàhálà kù. online lecture tí mo ṣe ń lò rọ̀mọ̀gbọ́n nìkan wàhálà ìwòsàn online lecture dábàá lẹ́gùn alẹ́ nínú rọ̀mọ̀gbọ́n. online sọ́dọ̀ ọmọ ẹ̀yà wa náà fẹ́ fẹ́ fún òòlù nàìjíríà àsìkò wà ní òòlù làwọn wà ní kéde ọmọ ibi ọlọ́sùn gbọ́dọ̀ fẹ́ kéde ó wàhálà tó kó wàhálà wa náà bí i àgbòkò níwájú gbogbo ayé ọmọ wí tọ́ba já sí pé wèrè lóko náà mọ fẹ́ ṣe bí gbogbo ayé òfin máa wò nìyẹn ìyẹn tẹ̀bá rọ̀ bọ́ tẹ̀bá yọ ọmọ hundred tó bá parí ẹsẹ̀ three lónìí ẹ̀kẹ̀dọ̀kọ́ kó wọn ní ikú ẹ̀ṣẹ̀ ní à wọ́n ti jọ yẹ ó ní bí bẹ́ẹ̀ lọ ẹ̀fẹ́ fún wọn lára ní o we stop them to like this ẹ mọ́ lọ́kọ́ bí wọ́n ó ní bí bẹ́ẹ̀ lọ náà báyìí lẹ́wọ́ lẹ́wọ́ ẹ̀kọ́ bí wọ́n kó ẹ̀ṣẹ̀ mẹ́wàá If I want to buy anything for you, what ṣe ẹgbẹ́ ọmọ tó parí wà ẹ́ ti graduation báyìí kálukú ti kọ́ fóònù wá sùn àgbẹ̀ fòmù èyí ọmọ ẹ̀ ó ti ní over ten thousand friends lórí social media ó ti jẹ́ kó rọrùn púpọ̀ ìjọ òní wàhálà ń pọ̀ díẹ̀ tó o bá bímọ ọ́ fẹ̀sẹ̀ wọ̀pọ̀ tó bá pé Ìlọrin ló ti fẹ́ yàwó ọwọ́ ọ̀la tí bàtà lọ sí Ìlọrin pé ah, ọlọ́run ti ní ọmọ tẹ́ kó wá o ọba àlọ́sọ fẹ́ bí ma tí wọ́n gbóso ti gbéwó fún kéde rẹ̀ pé o ti kú o sẹ́ẹ̀fẹ́ ìfẹ́ lọ kéde pé abúlé lọ́ba láti lẹ́sìn sẹ́ẹ̀fẹ́ kọ́ lọ́sọ́dọ̀ àwọn àbí ọ̀dà ń pèsè ókè mo fẹ́ yàwó ní kíni o mo fẹ́ yàwó ní Lagos màá ẹ̀fẹ̀ lọ sí wọ́pọ̀ láti Ìbàdàn kọ́ wá jẹ́jọ́ kiri dìímù tó ń ṣe kíni tó ṣe fógráàmù àfà mo lo tó ẹ̀bà wà èyí àti mo ní lọ kéde ọmọ ní oríjọ́ kejì mo tó dé kí ni mo tó dé mo ní wá kéde ìjọba ẹ̀dọ̀ ọlọ́pọ̀ sí ìyẹn ní àná tó kiri ẹ̀sìn dálẹ̀ sí èèyàn lè fẹ́ àbúrò mi àbúrò mi bẹ lábùdá tó dé sọ̀rọ̀ àbúrò mi bẹ lọ́yọ̀ta àbúrò mi lọ́sẹ̀ ìgbì nàìjíríà kọ́ wá bímọ kí wọ́n ẹ̀fẹ́ ti kọ́kọ́ rẹ̀ ọ̀sẹ̀ ìwà àbára ọ̀dọ̀ ẹ̀fẹ̀ tẹ̀sán sọ̀kọ́lọ̀ mi níbi ayé gbogbo yìí kọ́ ní ara send message to WhatsApp kọ́ ara pèlè ní ààrẹ kọ́ kọ́ sẹ́ ibù kẹ́ kiri lórí Facebook yéé ti sọ̀rọ̀ àbúrò tó kiri òkè bí. gbogbo ẹ̀ ọ wá jẹ́ kí ayé olùjára wọn iná ṣe máa ń sábà ṣe ìfánẹ́ẹ̀tì ní ayé olùkára bí gẹ́lẹ́ o bí àgẹ́lẹ́ ó ti jẹ́ kó rọrùn sẹ́ẹ̀rì àwọn bá a ti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ilé ìwé ọ̀rọ̀ tí mo fi bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ jù àwọn airlines ló ti máa sábà lò ẹ máa fi ilé ìrànṣẹ́ irú ìgbà ìgbà mọ́ two thousand and five èmi kò ní mẹ́jọ lọ etí máa ṣẹlẹ̀ cyber cafe lábára lọ torí bọ́lá fóònù òkè ìṣèkiri òkè rọrùn tó báyìí àwọn àlọ́ cyber cafe ló lọ́ máa bọ̀ kí ọ̀rẹ́ mi àbá ìsmail adébíyì lọ́mọ fúnlẹ̀ wà hàmù àjọ máa ń lọ àbọ̀ àbúrú gan láàrin yẹn àwọn àlọ́ blouse abẹ́kọ̀ charge abẹ́kọ̀ paper abẹ́kọ̀ sand paper àwọn àlọ́ irú ui lágbowó ibi ilé tọ́ka gbogbo táwọn ẹ̀wọ̀n ti wọ kalẹ̀ ní ìsìn àti wọn ti ṣe orí ẹ̀ cyber cafe pọ̀ ń bẹ̀ àtúwò pé sátidé sunday àmì torí pé alẹ́mọ̀ ẹ̀dígẹ́ ẹ̀yìn náà ẹ̀yìn ọkọ̀ ẹ̀yìn náà lọ rí yóò ṣí bọ́lá ti jẹ́ alẹ́mọ̀ júmọ́ bẹ́ íńtánẹ́ẹ̀tì yẹn máa ṣe kíni o ó máa ń sèkù àbá àti wa kọ gbogbo bá a fẹ́ fà gbogbo ẹni tó ti di tó ti sẹ́gbẹ̀dọ̀ ní email a reply àti apply fún scholarship kan a kọ lẹ́tà kan sẹ́yìn kan gbogbo bá a kò ṣe náà tàbí kíni o íńtánẹ́ẹ̀tì cyber cafe ìwọ̀n bí èèyàn díẹ̀ ni wọ́n ní kọ̀ǹpútà àwọn òsì kọ̀lẹ́tì ẹ̀mọ́ íńtánẹ̀tì àmọ́ wá fi ṣe research àmọ́ fi browse ní google àfi máa send email àwọn tá a ti send person reply àwọn náà ṣe kéde àgbáyé fún mẹ́sì bẹ̀rẹ̀ ni àmọ́ kò tó máa rọrùn jù bá ń lọ ọba ti fẹ́ lápọ́ọ̀bù náà dé onídìíkẹ́ ìjẹ́ lọ sáyẹ́bà kàgbé ẹ̀rọ láptọ́ọ̀bù ṣùgbọ́n láptọ́ọ̀bù wọn fọ́ lójú jọ́nà àwọn lẹ́tọ́rà ní ìṣẹ̀lẹ̀ jẹ́ sáláàdì oṣù mẹ́ta mẹ́fà rẹ̀ ilé ọ̀fà jọ yóò ní pé kíní èwo ní ta mọ́ sí àwọn oríṣiríṣi ó wọ́n rà yẹn aláàbí ayé fún ẹwọ bí wàhálà ṣe o ni mo ṣe ní pé òní tó dáa o ọ̀la máa burú jù ó súnmọ́ kọjá pé lọ́la wọ́n kọ̀ nẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì kálukú ó súnmọ́ kẹ́kọ̀ọ́ nẹ́ẹ̀tì ẹ̀fà kọjá pábíyá rẹ̀ ní íńtánẹ́ẹ̀tì ó ti máa ṣiṣẹ́ jẹ́mọ́ àdéhùnsẹ́rì wà láì ọlọ́ọ̀kọ́lá wa ẹ̀wọ̀n bí wà láyé ṣe ń bọ̀ díẹ̀ ó ti bá ti ní èèyàn o kìí ṣe máa ẹwà fi sí i bá ní ìṣèlú ti náà lérò ìgbà lápọ́ọ̀bù náà sọ̀rọ̀ túnẹ́ẹ̀sì lè ṣe kíni ó lè lọ́ba ti gbé ìwé ni wàhálà máa gbé lápọ́ọ̀bù káàkiri fóònù kékeré tó àwọn fóònù sàjẹ́mù àwọn màìkéde kan ẹ̀sùn àwọn fóònù ọba ti pé ẹ̀rọ ti jama pẹ̀lú gbogbo tá à ń lọ ṣe bá ṣe cyber cafe tá à ti ṣe ìṣú nínú yàrá rẹ gbogbo email tó wọ́n bá wọ àkáǹtì mi tí bá fi gbà màá lọ wo gmail èsì rí mbẹ orí gbogbo báńkì wa ti wà connected mọ́ internet afẹ́fẹ́ aṣọ ẹwọ́ bí ọ̀rọ̀ òfin ìrẹ́dẹ́ ìyá aláta ilé ọgbẹ́ ẹ̀rọ bí ò lè mọ̀ gbogbo àwọn ẹ̀dá àwọn ìṣẹ̀lẹ̀ ti ra smartphone sàlámà lè kún ọkọ mi o bó o ní sẹ́ ti bá ń sẹ́ǹdì báàgì ata mẹ́jọ èlò lọ́jẹ́ ẹ bá ń sẹ́ǹdì àkáǹtì yìí màá fi ó pè mí sanwó ní ìsìn màmá tí wọn lọ sí lówó ìyá tí òun ká pàtàkì sí ìyá níjó òde gbogbo ẹ̀sì wa rọ ẹ má jẹ́ ká dírẹ́sì ọ̀pọ̀ kọjá lọ́ba nínú àwọn bàbẹ̀wò íńtánẹ́ẹ̀tì wa kórí gbúgbájú àwọn sàbáàbù àwọn ọ̀dọ́ èmi náà ti jẹ́ kan náà ní fẹ́ wá rí wà láìpẹ́ wá ní ọ̀dọ́ nìkan àbẹ̀wò yẹn dọ́dọ̀ àwọn arúgbó ó dọ́dọ̀ àwọn àgbàlagbà ìyẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé ẹ̀sìn sọ jẹ́ kálukú tí ń fọwọ́ yẹ pẹrẹ mọ́ kọ́lọ̀ orí jẹ́ ìdílé àkókò orí jẹ́ ọ̀kan yín ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé yóò ní yóò nira kẹ́ ẹ máa rí fídíò àwọn obìnrin káàkiri lórí íńtánẹ́ẹ̀tì àwọn akọ̀ọ̀kan fẹ́ fi rí sálàlì kí gbogbo fídíò àwọn ìyàwó rẹ̀ wà lórí social media náà èyí mọ̀ sí ẹ̀kọ́ kéré àwọn àtẹ̀wò ńláńlá wá ń ṣẹlẹ̀ fàwọn ọ̀dọ́ lọ́pọ̀ ṣùgbọ́n tá a bá ti ń sọ àwọn àdánwò yẹn ẹmọ máa dáadáa o ẹmọ máa wá generalize pé àwọn tó forí irú bẹ àwọn wo ni àwọn ọ̀dọ́ ṣùgbọ́n dọ́dọ̀ àwọn àgbàlagbà ni ọ̀rọ̀ ọ̀rùn ìjọba o òun ni bí ọ̀rọ̀ wá dé láwọn ọdún tó ti lé ní olórí bá àmàǹdà yẹn ọ̀gbọ́dọ̀gbọ́ àwọn ilé ìrìn jílé ìrìn kankan yẹn èso tó bá nígbà yẹn tògbò tògbò gan ẹgbẹ́ tògbò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá tí wọ́n gbà tó lóòkan náà máa bá àgbà tògbò gan torí tògbò yẹn ò ní a lot of subscriber èèyàn kọ̀ọ̀kọ́ ò lo sẹ́rí kọ̀ọ̀kan dayé rújú Facebook jọba kí mo pè kí mo pè fóònù one thousand two hundred ti lè ní ẹwọ ìfọ́ọ̀mù tí mo mú dání ẹwọ bó ṣe kéré tó ìdáni kàfí ní kọ́ọ̀tù wájú mi fóònù bó ṣe kéré tó ó fẹ́ bú ìròyìn sọ́mọ̀ tí ó fi ní sóòtù ìròyìn mọ́ kọ̀fẹ́ sí fóònù kan láyé báyìí tí ò lè fẹ́ bú ibi tí dé màá sọ àwọn àwọn tó ṣe tó rọrùn débi pé o lè má rò lóra gbé pa tó tún máa fi ojú àwọn ẹgbẹ́ network provider kan bí etisala bí yadel tó yẹ àwọn tí ń pín kiri ó ní lè download mi ó ní lè wo fídíò mi ó lè post ó lè chat ó lè reply ó lè comment pẹ̀lú tó wọ́n á di pé fóònù fóònù kálukú ti ní fóònù lọ́wọ́ íńtánẹ́ẹ̀tì tí ìbá gbàgbé kó tó wọ́n ń jó òní íńtánẹ́ẹ̀tì ti chip débi wípé o tó lè rà kó o ṣe àtẹ̀lé èèyàn bàbá lè máa rà yọ kẹrìndà débà mi tó ti tán ọ ó ṣe àbáwọn ọmọ rẹ àwọn ọmọ ti dá lóòtù bá ń sùn jù bàbá ní kí ni mi ti sẹ́wọ̀n máa disconnect yẹ o ó ní kọ́ ọmọ ó disconnect ọmọ fún àdùnnà gbàgbé tó ti yọ́pò àwọn ti ọ̀tà ọmọ tó tó á kí ní ìfún tètè sọ bí ó fẹ́ yọ ọmọ tó á kẹta ètò á di ní ìmọ̀ ẹ̀ ìmọ̀ kankan. bó o wá ládàáwò ìjọba wọlé lórí ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì torí pé ńlá fóònù ẹgbẹ́ sọ fún yín ibi táyé lẹ́nu ó sì ọ̀rọ̀ ń tà ń sọ ìdàbí ọ̀rọ̀ àdánwò tí ò ṣe é sá fún àdánwò tí ò ṣe é ṣe kí ni báwo agbogbo òṣàwà ṣe fẹ́ lò bá òṣèlú lọ́wọ́ ibi tọ́wọ́ ọ̀lù bọ̀ ní òfin ẹgbẹ́ sọ̀rí alìdìbò yìí tífà lòun tífà ibi tọ́wọ́ ẹ̀kọ́ bọ̀ o ò lè lo internet o ò lè lo cbt gbàgbé sùkúrò rẹ̀ rẹ́lífàǹtì náà jáàmù lọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní òní fèrè wọ́n jẹ́rìí ọ̀gá àti pọ́fẹ́sọ ìsáàkọ̀ láríwájú olóyèdè sẹ́mọ́tì kó wọ́n kẹ́kọ̀ọ́ sọ tututu ọ̀jẹ́jẹ́ ọmọ bá tẹ lọ ní àwọn atọ́pọ̀ nílé lọ ní àwọn tọ́gbà wá sí máa ṣe pẹ́sọ olóyèdè bá lọ fún tọ́ọ̀bù lè nígbà wà lọ ní àwọn ti fi máa ń wà ẹ̀fà nílẹ̀ ọjọ́ mẹ́rin wọ́n ní òní fèrè mo ní wà láì nínú àwọn èèyàn kan bẹ láyé ẹ̀sọ́ọ̀dì wọn ẹ̀ mà wọn tọ́bá láwọn fẹ́ ṣe nǹkan àáfà jẹun ó ṣe ní o bí bẹ́ẹ̀ kọ̀ ó ṣe ọmọ fẹ́ àwọn kẹfẹ́ bí nígbà wà ní ẹ̀rọ ìwọ ọkọ̀ tó máa tẹ̀sẹ̀ sọ lóye àtìfà náà máa ń pè yes kéde tó kó fẹ́jẹ́ ara mi bọ́ọ̀dì from christian christian student àtìfà tọ́bá lóun fẹ́ ṣe nǹkan kan olóyè ló máa rí ṣe ìpè lọ ó ṣe dáhùn olóhùn fẹ́ ṣe nǹkan kí ló ti ṣe jàwọ́ wọn ní bí fídíò ní wọ́n kọ̀ ẹ̀bá àpapọ̀ ẹjàrà bíjì ẹjàrà kìnníkà ẹ̀rọ whether you like or not sọba ní túbẹ̀ kọ́ mọ́bẹ̀rẹ̀ tv ìlú dáhùn ọmọ ní òkú lẹ́sùn kan wà ẹ́ tì náà tó adélẹ̀ gc àwọn oníparí iṣẹ́ mọ̀tọ́ sí lọ́ọ̀yà Ismail là ọlọ́pàá tó lẹ̀ sílé o ó wà lẹ́yìn ọ̀dọ́gbọ́n pé mo á mẹ́rin dé àti lọ́ọ̀yà bá wa mọ kọ́fẹ́rẹ́nsì àmì kọ́fẹ́rẹ́nsì àmì ìgbòsíwò láti pàkíyèsí wà láì ọ̀rọ̀ tó lè la sọ nípa malpractices kódà àwọn ẹ̀yà wa ń tẹ́lẹ̀ sùkúù bá ìkí bàbá yẹn náà sọ̀rọ̀ tó lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà wa náà tẹ̀dá sùkúù lẹ̀ fáírọ́ọ̀sì ti dára wọn ṣé torí owó torí ayé ẹgbẹ́ kọ́mọ ní sùkúù yìí ju ìkú náà ń dùn mọ̀ dú bí mọ̀ làwọn yẹn fàá ẹfẹ́ kẹ́yìn yìí pé ẹni hundred percent sọ̀tẹ̀ lẹ́yìn kẹ́yìn mọ̀ pé gbogbo àwọn ọmọ yóò fi di hundred ẹwà tó wá sọ̀rọ̀ ayé ló parí iṣẹ́ olè ajíwèwò ó corruption ọlọ́run fi kálukú ọlọ́sàdì aláwájú rẹ èyí ò kọ́ni lónìí. cbc ara tí ọ̀dáwọ̀ èèyàn ọgbà tiẹ̀ kọ̀pà ayé iṣẹ́ rẹ̀ ẹni kì í bá wù. gbogbo sẹ́ńtà ó rọrùn láti kọ̀nẹ́tì cctv kámẹ́rà torí bá sọ ìná lójú ìjákèjì àti ìfẹ́lẹ́bàṣẹ́ sùkúù méjì ó ní kú wọ́n lè wà ní Saudi Arabia ó sì máa mánítọ̀ ọkọ̀ ilé rẹ̀ láti Saudi ó lè wà ní Canada táwọn ọmọ rẹ̀ bá wà Saudi wọ́n ti wọ́n nínú ilé ó ti connect sí síbi camera kan tó ní internet connection ó ní internet facility orí fọ́ọ̀mù ẹ̀rọ ìgbà wo kí ló tó rẹ̀ méjì àbọ̀ tí ọ̀lọ́ sùkúù lónìí ni ìwọ sì wà ní Canada ọmọ rẹ sì wà ní orí ah láti dì àdájọ ẹgbẹ́ mi rẹ òun fẹ́ jì ah ọ̀dà pàápàá màmá rẹ ní èsì ó sì máa má nẹ́tọ̀ ọ̀lẹ́ rẹ látòrí gbò ṣùgbọ́n ọmọ mi gbogbo náà bá ń gbẹ́jú ọ̀rọ̀ ọmọ <laughs> tó ṣe tó ti kọ̀ ẹ́ ọlọ́mọba ọmọ to cut it short waec náà ti ṣe gc ní cbt gc follow wọ́n pẹ̀ sí méjì cbt option and paper option wàhálà tí wàá ṣe nǹkan kan wọ́n ti jẹ́ kọ́kọ̀lọ́kọ̀ ọmọ rẹ̀ dípà wọ́n wá padà sí paper option lẹ̀ àwọn sódẹ́ẹ̀tì tí wàá sí ibi tí wọ́n ṣe dojúmọ́ títà ọ̀fẹ́ ni wọn wà lẹ́yìn ìrẹ̀kẹ́fẹ̀lẹ̀ sẹ́ńtà tí wọ́n lò inú mi wá dùn nínú àwọn ọmọ tó wá ṣe gp cbt wọ́n gbéṣẹ́ wọlé wọ́n fẹ́ máa jíwèé wọ́n sọ̀rọ̀ pé pọ́blẹ́mù nàìjíríà tó ọba lọ ọmọ nǹkan fipamọ́ wọ́n fi àwọn ọmọ wa rẹ̀ kò sí nǹkan kan tó bò ní nàìjíríà yìí tó ọba ní kwẹ́sà yóò bí sí eh, option eight option twenty nine ṣé mọ̀ lè ká làwọn bọ́ sẹ́ẹ̀tì ẹ̀ ṣé mọ̀ òkú gbada ibi tó owó sí kèé sórí system kèé sórí jíire kèé sórí fóònù ṣé mọ̀ lè ká làwọn tó wà bẹ́ẹ̀ kèé sẹ́yìn tó kọ̀ náà àwọn kan náà ni ó lè ké nínú àwọn tẹ́ẹ̀dọ́ ṣiṣẹ́ ó dábàá ti lè líkẹ̀ mílíọ̀nù ní fáwọn àwọn ọmọ yẹn sáré wọ́n fẹ́ jíwèé wò ẹ̀gbáàmù lọ ọmọ yẹn dẹ̀ jíwèé wò ọdọ́gbọ́n wò àwọn súdẹ́ǹtì mi sọ fún wa báyìí pé wà láìpọ̀pẹ̀ ọlọ́pàá sí wà kó àwọn ọmọ yẹn pé wọ́n náà ti mo ti bá wọn láti wà ẹ̀kọ́ pé they are indulging in examination malpractice ìbáwọn èèyàn tó fẹ́ sí bíbí ìkánú ẹ̀rù lóòótọ́ alẹ́ níwà láàyè sáré bíbí alẹ́ níwà láàpé epileptic power supply òótọ́ nìyàn àwọn ìjọba wa náà ó yẹ kí wọ́n bára wọn sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ náà ó fi wọ́n jẹ́ ọ̀gbẹ́ èdè bí náà ò ṣe máa dá ìkọjá tí mo fẹ́ sọ̀rọ̀ ilé ìfẹ́ afọ́fọ́ àmọ̀tẹ́jẹ ọkàn mi nínú ẹlẹ́lu à iná lọ́ọ̀lọ́ àdúgbò tí wàá ní ìgbà àti ní òṣèlú lọ́fẹ̀ẹ́ mẹ́ta àwọn ọmọ kan tó wá yọ kébù wa lọ ọlọ́nkọ́ láwa. afa CBT wọ́n sì wà mú àwọn ọmọ tó ń jalè nínú kíni o jíṣu WAEC lọ́dún yìí àwọn skul kan ó ṣe CBT àwọn kan ó ṣe pépà ọ̀ṣọ́ WAEC plan tó bá yunifásitì à gbogbo olóòwò ló ṣe kíni o CBT jẹ́mọ̀sẹ̀ ti mọ̀ fún ẹ rẹ̀ whether you like it or not ẹ lè yan íńtánẹ́ẹ̀tì kò máa lé àwọn ọmọ ṣẹ́ni pé wàhálà dé àbí òde ọwọ́ àkókò ní àtẹ̀wò àkọ́ọ̀tù àwọn danger àwọn ewu tó lè wà ń bẹ̀ bó láti fẹ́ sọ́ra wa sẹ́ẹ̀rí nǹkan àkọ́kọ́ ní kákọlọ̀ gbọ́lé àwọn àfáà tí wọ́n bá ń bàlàyé ẹ̀sùn wọ́n máa ń rí àwọn àdánwò kan sí bí sìkínú dúhàdáì wọ́n rí sí bíi ìjàmbá òwe ọ̀bẹ olójú ọ̀bẹ olójú ojú kan ẹlẹ́ fi kún ẹran fàdánwò ní kẹ́ kún ẹran ẹlẹ́ fi pàdé fàdánwò ní ẹlẹ́ fi bẹ́sù fàdánwò ní ẹlẹ́ fi rẹ́lá fàdánwò ní ẹlẹ́ fi kéwé fàdánwò ní ẹlẹ́ fi gé àgbọ̀sà fàdánwò ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jama ọ̀bẹ mọ̀ tó lè pààyàn ọ̀bẹ lè gé èèyàn lọ́wọ́ ọ̀bẹ ṣe yọ olókùn ní obìnrin ọ̀bẹ ṣe fọ́ọ̀yàn lójú ọ̀bẹ ṣe é gé mú bọ́ọ̀lẹ̀ ọ̀bẹ ṣe é rẹ aṣọ tuntun tẹ̀sẹ̀ oge ní ìwọ̀ lọ́la àdẹ̀ká ìdè wọ́n lẹ̀ fún ma sọjẹ́ ọ̀dẹ̀ lásọ tuntun ní ọ̀bẹ ṣe é rẹ bàbà bí ọkọ ìyàwó ti ní ọ̀la ọ̀la a èmi ni èmi lọ́lọ́mà ọ̀hún Nàìjíríà dìde bẹ̀ wọ́n lẹ̀ sọ ọ̀la di onígbàgbọ́jẹ́ ọ̀bọ̀la ìtọ́fẹ́ lè ṣe pọ̀ yes or no ọya pé ká lu ọ̀bẹ àmì kámọ́ lè pàdé ọ̀dà mi lóògùn ṣé ká lu ọ̀bẹ ṣé ká ní ọ̀bẹ lé àmì kámọ́ lé ọ̀bẹ lé ẹsẹ̀ òrùka ní ọ̀bẹ lé pẹ̀ládúró àbẹ̀wò yìí ká lọ́bẹ lé ajẹ́pẹ́ bá lọ́bẹ lé ọ̀rọ̀ wá gba kí ni o bó o láàfin ní ìlò negatively.

tó díé ọlọ́pọ̀ láwọn fún wa lọ́wọ́. so contradiction ẹ máa gbọ́ mi dáadáa ẹ bá ti lè gbọ́ yé pé ọ̀rọ̀ internet ọ̀rọ̀ fóònù alo laptop alo cpu alo gbogbo àwọn gadget tá a máa ń lò tọ́jẹ́ pé a máa a lè fẹ́ àwọn nǹkan kan ọ̀rọ̀ gba àwa fúnra wa a níbi ká bẹ̀rù ọlọ́ àwọn ọmọ wa a níbi ká mẹ́lẹ́tọ̀ fẹ́rẹ́ ìtọ́ wa burú àwọn ìyàwó wa wà láì àbẹ̀wò wọn lé àbẹ̀wò ṣe kí ni jàmá àbẹ̀wò wọ inú ilé látọ̀dọ̀ àwọn ìyàwó tó ráwọn la ní wọ́n bíú inú ilé ẹni tó dẹ̀ fẹ́ inú ilé Bábẹ̀wò bá ti gbàbẹ̀ wọlé, ìjọba ti lọ́fẹ̀ rẹ̀ sínú ilé, inú ilé gbogbo. Sẹ́rí ọmọ ṣe ti péèkì o, mo ti rí inú àwọn ọmọ ìyá wa tí mo pè sákèésì. Torí pé ìyàwó rẹ̀ sájà lórí Facebook, ìyàwó rẹ̀ tí ò ní sí ìgbà. Mo ti rí ìtòkò, ó lò ní kọ́ọ̀bù wà láì mọ́bọ́kọ rẹ̀ kàkí má sọ, bá wà láàdókò. popular person ẹjọ́ ẹmójútó ìyàwó ni o ìyàwó rẹ̀ ó sì dọ́kọ̀ ọjọ́ ìjó tí wá jó ìjó kírísítẹ́ ìjó kèfèrè nígbà ẹ̀kọ́ tó lè fọ́ bẹ̀ pẹ̀lú yọ́ọ̀yà ni wọ́n máa fẹ́ máa sáré ṣe wọ́n kọ́ ọ̀fẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ti fa ẹ̀rẹ̀ ní ìṣe yóò ti fídíò international ó rí content creation bẹ̀rẹ̀ owó kíkàlùkù wa náà bá wà máa fura àtàwa gan fúnra wa àdánwò òde ọlọ́kọlá ọ̀yà ẹgbẹ́ bẹ̀rẹ̀ ẹgbẹ́jì kọ́ sáré bẹ̀rẹ̀ bí àdánwò kọ́mọ̀ ti gbọ́ yá lò pé àtàkùn ah, náà wà ní gbogbo ẹ̀ ṣe ẹ̀rọ àǹfààní tó wà bẹ́ẹ̀ náà pọ̀ jẹ́mọ̀ kí mo pè é nínú àwọn àǹfààní àkọ́kọ́ tó wà bẹ́ẹ̀ ẹgbẹ́jì àbàbà wa jẹ́ ọjẹ́ kí nǹkan ó rọrùn fún wa àbúmọ́lé àbúgbó lẹ́wà wọ́n sábà kọ̀ ọya ẹgbẹ́ adé máa bọ̀ ní ìsìn ẹni pé wọ́n dị ọdún kankan ó ń lù sí wàhálà owó ẹni tó gba àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wọ̀ àwọn ọmọ títí àfọ ibẹ̀ ló ní ẹgbẹ́ dẹ́ta ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bíi wákàtí ó jẹ́ kí communication rọrùn ibi tọ́jọ́ pé tẹ́lẹ̀ ọ́sẹ̀sẹ̀ máa wọ ọkọ̀ ọkọ̀ thousand ọwọ́ kan àwọn tó fẹ́ wọkọ̀ lọ́ba wọ́n get information abẹ́ jẹ́ kí dáadáa kan kárí ayé abẹ́ jẹ́ kí kiri jẹ̀mọ́ níwọ̀n kan ọba ní dáadáa ní òṣèlú ẹgbẹ́ tí ó lè dáadáa fún àmì ìṣe láàyò ẹ̀jẹ̀. sáré ọmọ ìyá wa kan bẹ fún ọmọ ẹ máa ṣe yọ ti nìkan yóò ṣe àrẹ arabic english ọmọ nígbà ọ sẹ́ndì kan sí mi ọwọ́ àdàbí ìgbà sí mi ah ara mi ń gbà pé ẹ ọlọ́run làwa ọba gbọ wà ọba tó ní mọ́ni ìbẹ̀rù ọlọ́run ó lè sọ pa ìyanu sàárè ó lè sọ pa ẹjọ́ ìgbéga ìkìámọ̀ ó lè sọ pa àwọn ọkọ tó ń sàkòsí síyàwó rẹ̀ ó lè sọ nípa àwọn tó kóra ó lè sọ nípa àwọn tó kó oríṣiríṣi kan láti ìjà àgbẹ̀bí sọ náà tó bá jẹ́ pé wọn ọmọ nǹkan kan láyé rẹ̀ àní ọ̀tá máa kọ́ sí àbí máa jù sórí Facebook gbé tí wọ́n sá pẹ̀lú ọ̀jẹ́ jù sí Telegram kéde rẹ̀ wọ́n lo kí bàjẹ́ bẹ́ẹ̀ wà láìsí ọba ju èèyàn mẹ́jọ tí wọ́n kà ọgbà láàdá tó gé ìlérò mẹ́jọ tó ọba wá gbé orí bẹ̀ èèyàn méjì péré lórí orin ọgbẹ́ lórí wọn ìwọ tó ọba ní dáadáa tó fẹ́ spread ọ láwọn tí ó ń jókòó wájú rẹ̀ tí ó gbọ̀ wá àbá òjì láwọn tí ó gbọ̀ wá lórí bá ti wọ́n ọba àmọ́ lò ó di wàhálà fún wọn jọ ìgbẹ́ yìí

ọmọ kùránì kábí jẹ̀bi kẹta kùránì tó social media ọmọ yàwá ká máa ń ṣe bẹ́ẹ̀ ọwọ́ péyàn kẹta social media kẹrìgbé yaasin ah, kùránì lè fẹ́ gbọ́ kùránì ọba gbé kú mẹ́ lórí yaasin tó gbọ́ wọ́n ti bàlájà ó ṣe é spread information ẹ wá wọ wá náà ṣùgbọ́n ẹ jẹ́ sọ dáàbìtì fún yín tẹ́ ẹ bá ti ń ṣe àdáadáa wá ẹ̀mí ní followers kọ́ followers kọ́ láwọn wa bá ṣe kí àfà tí bá fẹ́ ní one million follower láàrin oṣù kan mo máa ti máa ṣùgbọ́n tí ó lè ní oṣù lọ́rọ̀ lọ́rọ̀ lọ́wọ́ àwọn àwọn sájà àpò ńlá followers wọn ni mọ́kàn bí àwọn ń da ayé torí pé wọ́n tó wọn ń da ayé lọ́wọ́ àwọn àwọn ọmọ kankan lè followers ẹ̀ mílíọ̀n ìkànnù péjì ọba 6 million àwọn followers ẹ̀ ọmọ kékeré kí ló fà torí pé yóò ṣe kọ́mẹ́dì yọ pàálẹ̀ nínú àwọn ìjọba ẹ̀kọ́ yóò ìwọ́n tó bá wá ní dáadáa tí wọ́n náà fẹ́ ṣe àpọ́n ṣe ààrẹ ẹmọ tí wọ́n ti kọ̀ lẹ́jẹ̀ ẹ̀rọ ní èèyàn méjì lówó tí mo bò wà láì èèyàn méjì kọ̀ lówó nínú àwọn méjì nǹkan lè kọ́pì ẹ̀rọ tí wọ́n wọ̀bá kò ní á di àwọn tó rí mọ́ ìbá wà jẹ́ èèyàn méjì mọ̀lẹ́kà náà wò á di mọ̀lẹ́kà ó di mélòó ṣé tó sọ kankan fún yín wà láì àwọn ọmọ ìyá wa ìjànà wọn bẹ social media wà láì tí wọ́n sọ dáa lórí àwọn ọmọ ìyá wa ìjànà wọ́n bẹ ní kéde wọ́n bẹ láwọn WhatsApp groups ètò bá jẹ́ ní ọlọ́run wọn ọ̀n ètò bá jẹ́ lẹ́sù ọbẹ̀ wọ̀ fàbùgbù lẹ́sù ètò bá jẹ́ ní ọlọ́ ohun wo tẹ̀sẹ̀ lórí Facebook ètò bá jẹ́ lẹ́sù yọ ọmọ wo tàwọn lẹ́sù rẹ̀ náà confirmed ní èlú kọ́ntọ́pìkì ní lónìí ó fẹ́ ṣe àdáadáa fẹ́ntọ́ bá ní dáadáa tí ó ṣe kí ni o tí ó ṣe à ìyẹn nìkan tó kọ́ sẹ́rí ìwọ́tọ́ ọba tó mọ̀ ìgbé ọ̀fẹ́ lòó fún àwọn nǹkan mìíràn àwọn tẹ́ẹ̀ fi mara yín rí sẹ́yìn ó rọrùn láti lè kọ̀dẹ́ bí mo ṣe wà ní àwọn bá àjọ parí ní ẹlẹ́ta high school gúrúùpù méjì mo wà bẹ́ẹ̀ àwọn bá àjọ parí máa bèrè àárọ̀ bí Group bíi mẹ́ta ní wọ̀tá mo wà bẹ́ẹ̀ àwọn bá àjọ parí yunifásitì ọ̀f Ìlọrin gúrúùpù bíi mẹ́fà ni mo wà bẹ́ẹ̀ yé ìsọmọ ọgbà àwọn gúrúùpù ó láwọn ibi tẹ́lẹ̀ ti wúlò fún wọn ọmọ ìyá wa ti ara rẹ̀ làbẹ̀mí ó kò wọlé ọ láwọn ibi tẹ́lẹ̀ náà bá ti bẹ́ẹ̀ lè dá ilẹ̀ lọ́wọ́ àwọn náà wúlò fẹ́lẹ̀ náà omi ẹnìkan ọbẹ̀ jẹ̀ máa mọ̀ ẹnìkan omi ma àwọn ó ṣe láwọn èèyàn ẹni ìjọba láyé the family kọ̀ọ̀kan family òde òde wọ̀ta kí n bí ma ní ìsìn ayé ìjọba wà ní ìlẹ́nà tó family mi kọ́ ìkà ìgbé tí wọ̀ta bù family wa ọ̀sà tí máa gbé sílé náà torí ọmọ gbogbo aláṣọ wa group dín kẹ̀gbẹ́rẹ̀ ọlọ́ọ̀fún lọ́wọ́ ìwọ́n tó ọ̀rọ̀ wò láàrin ọjọ́ mẹ́ta àwọn tó wò ó pè ọ̀pẹ náà ti mọ̀ èmi kì í máa pè ọmọ wọ́n ti gbèsè family kiri o wọ́n mọ̀dà wá àtúntò fún àwọn àtijọ́ ayédèwé ààrẹ tó wò kiri o wọ́n ta group. gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ọ̀ka ìwó lè wà ńbẹ̀ àwọn èèyàn fi ṣe business mo ń lo social media láti polówó òṣùkú mi ọ̀bẹ́ni ẹ̀ tọ́mọ́ ọmọ wa kọ̀ mọ̀ mi ó rí báńkì olówó lórí social media ó sì mọ̀ ọmọ wa kèdè ẹ̀jẹ̀ ní lówó tí èsè mẹ́wàá tí èsè fífì gan fẹ́ẹ́ orí íńtánẹ́ẹ̀tì náà fi ní kéde o àìní bọ́dì gan ni ẹlòmí láta ọ́sáìtì nàìjíríà ló fẹ́ mọ́mọ́ wa láta àbújá wọn kò sí bọ́dì ọ̀nà ìwọ̀nbùtọ̀ bá lówó bọ́ọ̀yà wa ìbúta àdúkọ́ bọ́dì wa nígbà tí ó kò wọ́n kọ́ ẹja máa ṣe díẹ̀ díẹ̀ báyìí. àwọn àkókò rẹ tó tó kó àwọn súdẹ́ǹtì ilé lẹ́kọ̀ọ́ láti us mo rí ìkọjẹ́ pé mo nígbà tá a gbọ́ nípa parí mọ́ta àmọ́ ọdún kan ọmọ báyìí ṣe pọ̀ ọmọ báyìí ṣe sẹ́kọ̀ ìkẹ́wọ̀n àwọn ẹ̀rẹ́gẹ́dẹ́ ti ṣe òun ó sùn ṣọ́ọ̀rẹ́ sí ìparí yunifásitì. àbá níwọ̀tọ́ ọba ọmọ ṣe ń lò èèyàn láǹfààní àfi ń rẹ́sì owó fáwọn ọmọ ìyá tó níṣòro náà atọ́nù fáwọn dáadáa ní láwọn tó bá fẹ́ lò fún kéde ò dáadáa ṣùgbọ́n ẹ ìyẹn la ṣe ní wípé bóòlà èmi ìbò lórí ibú lọ́dọ̀ ọlọ́ torí bàdẹ̀wò yẹn ti wọnú ilé kábùkù wa náà wá ṣe é látẹ̀wò àkọ́kọ́ gẹ́gẹ́ òun ní fífà tó kò ṣoṣo jẹ́bà tí mo pàtẹ́wò àkọ́kọ́ ìlọ àtúwà wà láàyè oúnjẹ àsìkò wá sọ ṣe é lásìkò máa fi ń tẹ fóònù tá a fi ń tẹ voice note tààfi wo mẹ́sẹ̀ẹ́jì facebook whatsapp facebook ilé ìwọ facebook mọ̀ kí ni ọjọ́ ìwọ mẹ́sẹ̀ẹ́jì facebook ìbànújẹ́ ni wọ́n ń mi gbogbo àwọn tẹ́lẹ̀ wò wọ́n gbádùn àtẹ́wò tó gbádùn orin kan kàlàwé yẹn kò ṣe àwọn èèyàn bí ẹ̀ka yẹn ní eré wà láì mọ̀ fọlọ́ fún ìwọ̀n ayé òsì sí tọ́sí lẹ́ẹ̀ ìlàyé kò mọ́ torí pé tọba wà ìmọ̀jà kan tó tó ti blọ́ọ̀kì nìkan tọba ti kọ̀ rẹ́ gẹ̀rẹ́ gẹ̀rẹ́ lẹ́yìn ọba túnmọ̀ mọ́ aráàbù lé yọ jù náà nígbà bá blọ́ọ̀kì. àdánwò yẹn bẹ́ẹ̀ ó ń fi àsìkò wa sófò aláwọ̀ èèyàn tó sọ́mọ lọ́rùn gẹ́ èèyàn ti fly message three thirty a.m. ọkọ̀ ojú kó tà sí ìlú ṣé fóònù ló ti mú.

lónìí tó o bá ti lè gbé hundred fóònù dání tó o sì ní íńtánẹ́ẹ̀tì lórí ẹ̀ bí mọ́ ọba ọba ṣe ń wà á ajé rẹ̀ ọmọ ẹ̀kọ́ sí. ẹ wo ní ìsọ̀kọlọpọ̀ adé ìṣe afẹ́fẹ́ méjì kí làbó ní ìṣe online àgbọ̀n ìlú dájú mo ti àgbẹ̀ tó tẹ̀lé àwọn látàyè covid online tó ti kó ọ̀pọ̀lọpọ̀ níbi lórí èsì kí láti ṣe online most ìdáwà groups wà lẹ́ online our expo annex online ìgbà míì emergency meeting online family meeting online Our landlord meeting online emergency kìnnìkan online ọ̀pọ̀lọpọ̀ àsìkò wa ó ti wà consumed. ẹ̀rọ bẹ̀rẹ̀ pé online meeting ní jẹ́ olóríire òfin lẹ́yìn àfà kí làwọn èèyàn tó fi àsìkò wọn ṣòfò irrelevant chatting àwọn àwàdà òfò àwọn àwàdà rádaràdà tẹ ẹ bá kí ni ìbáwo fóònù ọmọ rẹ ní onímọ ẹ bẹ̀rẹ̀ lè lórí o tàbí ọmọ ẹ àti fọ́ni kí ni ṣe àwọn èèyàn fi àsìkò ẹgbẹ́ pípa ọba ń pè tọ́ bí owó ra ọ̀sàrí máa sọ bí ìṣèjì méjì lẹ́ta ẹ lè sọ̀rọ̀ wọ́n náà wà tọ̀rọ̀ fún ẹ kò fi pépà díẹ̀ owó rádà àdáni pépà ọjà. gbogbo eléyìí kálukú ọmọ owó ṣe àsìkò yìí ọlọ́run fi wá jọ gbéǹde alkiyama anábìwá muhammad ọ̀sánà ó ní láyà záàlù kọjá mọ́ abidi yawmal kiyama hatta yus'ala an arba'a àní yẹ gigi àní kú lórí ẹsẹ̀ wa báyìí lọ gbé ìdà ìkìyàmà tí wọ́n mọ̀ wá nípa kamel anọ́gbọ́nmọ́rí yìí fi ma àfúnà anọ́gbọ́nmọ́rí yìí ọjọ́ orí wa bó láṣẹ ìlú àtọmọdún pẹ̀bọ́ sí méjì níjọba tí a lè dìbò kálá táàfi dẹ́ntọ́ bàlágà báyìí táàfi kú wọ́n bu ọ̀rọ̀ pé o ti wà connected mọ́ íńtánẹ́ẹ̀tì báyìí ní ìsìn ó ń fi àsìkò ṣòfò jùmọ̀jùmọ̀ wà ní wàhálà yẹn pọ̀ tó ọba wà ní gúrùpù fífì ní láàsìá wàhálà ìlú ọwọ́ra rẹ lọ́dún àbí tó ọba wà àti mọ fọlọ́gbọ̀nà gúrùpù rẹ tó wà. èmi tó fi sáàkì èmi sí wípé o ò lè rí mi áàdì ìtumọ̀ tẹkinọ́lọ́jì àwọn kan tó lò wọ́n rí mi áàdì àwọn kan fẹ́ẹ́ ní ilé ìgbàgbọ́ yẹ kí n jọ ìgbàgbọ́ yẹ kí n jọ ẹlòmíì mo tó máa kó o lè lórí kì í mọ̀ wọ̀n àwọn kan tó mọ̀ sẹ́yẹ irú kó o fi sí fájẹ́ kiri wọ́n á rí ọ̀há dì. jọmọ àsìkò wa ọlọ́run ṣe kí ni ọlọ́run fàánù wa ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́. ẹlẹ́kejì nínú àbẹ̀wò tí nǹkan yìí tó jẹ́ kó orí ibú gidi fáwọn ọ̀dọ́ àtàwà bá èsì ọ̀dọ́ gan òun ni kí látòlẹ̀ ìbá ọjọ́ kíjọ ti wọ́n kéré jẹ́mọ̀ tí mo pè ọjọ́ kí ni ó kéré ẹ̀rí ọ̀dọ̀ tó jẹ́ péjọ Friday ó lo tó lé ní 3-4 hours lórí fọ́njẹ ọyẹ Gmail ẹ̀wò ọyẹ Facebook ọyẹ WhatsApp ọyẹ TikTok ọyẹ Telegram ọyẹ Twitter ọyẹ WhatsApp status wo kò rí ìtẹ̀jú mẹ́ẹ̀ẹ́dógún tí kàkà tó wọ́n fi wọ́n jọ jùlọ. múlíkù wọ́n ní àkàlálẹ̀ lọ́dọ̀ mẹ́jọ atara wa jẹ gàó mélòó ló lè bọ́ lọ́kùnrin pé the last one month wà láì alalẹ́ mọ̀ kàmúlùkù ní tó mi lójú ọmọ náà wà láì wọ́n àádẹ́gbẹ̀ tó kọjá ìṣẹ́jú márùn-ún mú líkù ìṣẹ́jú márùn-ún ni káníwọ̀ tẹ́nu rẹ̀ tẹ́gbẹ́ bàbá bàbá rọ́kà lẹ́ṣí lẹ́ṣí ìyá ìyá bíyí olóòtẹ̀jú mẹ́wàá mélòó lọ ń ka mú líkù rẹ̀ gúlá lè lọ wa ìjọba ẹ̀dá mi lóhùn ara ń tó tó wá jẹ́ kíjọ tó kéré wa máa fẹ́ sùn ó já máa ṣe kí ni ó já sábà pé nínú súnà tó jẹ́ pé èmi fúnra mi mo sì ń rojọ́ níbi wọ̀ ọ̀lọ́ ìjọwò ni mo fẹ́ rí súnà ìlò wà láì ní ojú lò mo mọ̀tẹ̀ mọ́ ń rò pé wọ̀ ọ̀lọ́ wù mí kí n rí lò àti tí bá dàgbà díẹ̀ sí ìjọwò lè ní ó ti ẹ̀kú dá fẹ́ẹ̀mọ súnà yẹn súnà àlàáṣáú kọ́bùlà ìṣá wà ádámù tàlàání bádà ìṣá jọba ìjọba bá rí súnà yẹn lò wọ́rọ̀ wá máa lójú ti jẹun alẹ́ kó o tó kíṣà ìtàn tó o bá ti kíṣà ìtàn má bá àyàn sọ̀rọ̀ lọ́ọ̀sùn ẹlòmí ìbẹ̀rẹ̀ tí má fẹ́ súnmọ́ ìyàwó mi ń kọ ẹ̀sìn sóòrò sáà pé tó bá lọ ka ọ̀rọ̀ àbọ̀wọ̀ ẹgbẹ́ ìkọ́ yí kò gan nínú àwọn àsìkò tó dá láti máa súnmọ́ bí ká tó kí wọn àsọ̀ bá wà ń bẹ sẹ̀ǹbá wà ní ìsìnkẹ́ bánà bí àwọn ẹgbẹ́ sàárì mẹ́gàn bánà bí ó tó súnmọ́ àwọn ìyàwó ẹ̀ tí ó lè dẹ́gbẹ́ bà láàwọ̀ yíyọ àlùfàjáre abẹ́ ìgbádùn ti orí mi ara àsìkò tó dá lẹ́yìn àṣọ̀bá tọba ti káṣọ̀bá ṣùgbọ́n fẹ́ ìjọba kò lè rí ìyẹn ṣe òṣè kórìsù kò sẹ́wọ́n ta so ó ti wo táìpù jẹ́ pé iṣẹ́ ìjọba ló ń ṣe nígbà òsì èdè sọ lẹ́yìn ìṣáì wà á tètè jù ó ti parí ìbájú kó tó di pé ọ̀rọ̀ kí ìlọ̀wẹ̀ jẹ́nàbà ìwọ̀n tó rí bọ́ọ̀bà láàbíà ó bí jẹ́ ìwọ̀n wà lẹ̀ gbogbo tó bá ní ó bèèrè yóò bèèrè ní orí yóò rí ṣe ní rọrùn dẹnukọ́ ni kó súnmọ́ ìyàwó rẹ̀ lálẹ́ àwọn aláṣẹ ní ara wa lórí alẹ́ kó tó ń sùn ó lè fi sóògùn àwọn ọmọ bó ti ẹ̀sìn àwọn ọmọ gan wọn kì í dúró kò sí bọ́ wọn ká ń dì sọ́ọ̀bù yín lálẹ́ kò tí ì yí ọba wọn tá a bá rí súnmọ̀ yẹn lò á kò rí mọ̀ pọ̀ bẹ́ẹ̀ ká ti jẹun alẹ́ akíṣà ìtàn ọ̀sáyé ẹjọ́ kankan pa fóònù ẹ lọ sùn ọ̀ọ́sàyé lóhùn ẹjẹ́ ká lẹ́yìn sùn ní eight thirty ọwọ́ àpẹ ọdún nine jẹ́bẹ̀ mọ̀ òbí o ten eleven twelve one two three four ó ti tọ́ba jíra aago mẹ́rin ó ti sọ̀rọ̀ seven hours sára rẹ̀ ní ìdí tọ́ba jíra aago mẹ́rin ní ojúmọ́ ẹni ọlọ́run ní ọ̀hún jẹ́mọ̀ bí irú àsìkò tàbíkọ̀ jáde fẹ́ yọ yìí ó ṣe náà fílà tó lé ní wákàtí kan tó o bá gbé kúrà nígbà ní tó ń kìlà wa ọmọ ẹ̀ka jíjú méjì mẹ́ta lójoojúmọ́ tó o bá kàbá kúrà ní méjì mẹ́ta lọ́mọ àgbàdí méjì èèyàn rẹ ní ọwọ́ méjì wọn sọ fọ máa dọ́gbọ́n dúró pé èmi náà máa dúró pé èmi náà jàmọ́ sórí bẹ́ẹ̀ ìbàdàn wa ṣe kí ni o bẹ́ẹ̀ tó tí ó gbé èsì tí ó yẹ kí ó tó fóònù náà yóò tó kọ́ wò ọlọ́kọ́lá àdánwò ni o ṣẹ́ẹ̀bá mi lọ àbá níyẹn ọ jẹ́ kí ọ̀rọ̀ alistila wàlọ́ọ̀lùwà bìlà àjùmọ̀bíyà ó ń ṣe ní rọrùn jàmọ́ ni ibi a, láwọn ọ̀dọ́ nìkan kọ́ láàrin ìbáwí o ó ń ṣe ní rọrùn káwọn èèyàn jẹ́ pé wọ́n fara ro opposite sex sí àpapọ̀ lójú ayé ẹ̀wọ́n mọ́tò ṣe wà sínú mọ́sálásí àwọn ọ̀pẹ̀lá àbí ìfọ́nẹ̀ sáà ẹ jẹ́ ká ní wípé ẹ máa gbọ́ mi o mò ń bọ́ àwọn obìnrin kan lókè bá ní ìsìn àjò tí mo kọ̀ rẹ̀ ẹ máa wò mí kálá fẹ́ kí o ibo làwọn ọkùnrin máa dúró sí iwájú ibo làwọn obìnrin ó dúró sí kí ló dé tíṣẹ̀ ní àkókò bẹ́ẹ̀ wọ́n fẹ́ kí àlìkìlá ìmọ̀ intermingling of sexes ìyẹn ló ń ṣẹlẹ̀ ní sọ́ọ̀tù kí kéfìsì àwọn pásítọ̀ wọ́n ń rèpò obìnrin ọmọ ìyá wa kan kó twelve cases jọ lórí Facebook tí mo kà báyìí àwọn pásítọ̀ ńláńlá tí wọ́n gbá wọn mú kan wó obìnrin látàgì ẹ wá jẹ́ sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ pásítọ̀ nìkan àwọn oníṣẹ́wó ṣẹ́wó nínú àwọn mùsùlùmí tiwa náà sánsàtàlà àdúfà wo obìnrin àwọn náà wó obìnrin látà ẹmọ́jẹ ìbànújẹ́ kèéso ń tẹ́sẹ́ ó nìkan àwọn ọ̀dọ́ alùsùn náà ní táwọn náà na ọmọ ń ní tí wọ́n ń fara àwọn ọmọ omi àwọn náà òsì náà lọ ìkan lọ́sọ̀lẹ̀ tí ò ní ìlàwọ́ níbàdàn wa yìí lọ́nà àdúgbò kẹta ẹ bá ti kọjọ́ ọjọ́ ọmọ obìnrin mẹ́rin làáfàá sí káwọn ọmọ ń ní tọ́ ní kí lọ́fà nínú tọ́fà yóò bá wọn mẹ́ ṣáàtì gbogbo gbà lórí sọfẹ́ ní píjọ lórí kọfílà ọjá jẹ́ àpò fídíò kọ ọjá jẹ́ gbogbo àyà rẹ̀ jẹ́ wọn rẹ̀ kẹ́ rẹ̀ láti ọkọ̀ fún wọlé tó fọ́n mẹ́rin lórí rẹ̀ jàmá ó jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ kí sẹ́wárí àwọn ọ̀dọ́ ló burú jù ní o ọmọ tó ò lè kọmu sí lójú ayé pé i love you wà láì ọ́ bẹ̀ fẹ́ i love you bí gba one thousand orí social media ó mú wá da ẹ̀mọ́jì lọ́ọ̀fù ẹ̀mọ́ ẹ̀mọ́jì lọ́ọ̀fù tí ó ní báyìí yọ wá dàbò ọmọ tí ọ̀fẹ́ nífẹ̀ẹ́ rẹ gan yá àbẹ́mọ̀ ọ̀dọ́ ọmọ ìláìsì ní gan o ẹgbẹ́ pé lójú ayé tó ọba rí wọ́n lò dáa pé ló ti ẹ̀kọ́ lò lè kọ́ọ̀bù gan ó lè bá sọ̀rọ̀ bọ́ ọkọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n látara pé ó ti kọ̀nẹ́tì íńtánẹ́ẹ̀tì ẹ̀mọ́ fóònù ó ti lè bá ogun ayé sọ̀rọ̀ ó sì máa dọ́gbọ́n parí iṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì pé i ó jẹ́ kí àdánwò yẹn ló ṣe kéde ojú ọrọ̀ àwọn ọmọ láwọn group tí wọ́n ti crave fúnra wọn lórí internet law marriage and wọ́n bá ti fún láwọn ọkọ̀ tó máa ń fún kí náà ń bẹ́ẹ̀ ìlànà àwọn àgbàlagbà bí náà wá bá ju wọn débẹ̀ nínú àwọn ọ̀nà tí ní fìlà ìmọ̀ afáraró rẹ àti ìmọ̀ wà ní kọ̀rọ̀ seclusion ìmọ̀ wà ní kọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ wàhálà àti ìdí orúkọ jẹmọ̀ wàhálà àti ìgbòkè wàhálà àti ìgbòkè mo wa ẹ tírẹ́nì àwọn ọmọ yẹn àtọ́kùn àtọ́bí kán ara wọn lórí fídíò kọ́ mi ò rí kí màá fi fídíò kọ́ dàárọ̀ kí ẹ bá ṣe pé in real cases ọkọ wà ní jama sáré yìí gan ebi ò lè ṣe ìrìn àti pé ọmọ ìyàwó ìjàta ṣe fídíò call àwọn tó ní gbogbo àwọn application yìí tó bá fẹ́ yọ fídíò ìyàwó wa ó lè wọ́n lè wọ́n wa sáà táwọn ìtàlẹ́ ní ogun sáà lóyìn àbí ìrìn ló fẹ́ ni àbẹ́ àwọn tó ní gbogbo sáà ṣe wọ́n ní bá kọ̀ fún ni ẹ̀ẹ̀mọ̀ ìwọ ọlọ́mọdé àti fẹ́ pẹ̀lú security job gbogbo tó ṣe kọjá wọ́n bọ̀ wá bóde tí wọ́n máa play fún ìtọ́jẹ́ fídíò bẹ́ẹ̀ ṣé wọ́n kọ́ yìí bó o lẹ́sẹ̀ rí máa béèrè kọ́lọ́hún tó fa tiẹ̀ lọ́jọ́ gbèdè àwọn tí ó fa yọ láyé òde. àtàrà fídíò kọ́ọ̀lù àdánwò wọlé o jama nínú tó dé tí gbọ́ mi reliably àwọn ọmọ tó jẹ́ pé lójú ayé ọmọ obìnrin ń lù jáà ọmọ ọkùnrin náà ẹ̀ẹ́dì tó gbẹ̀wò àkókò tó fòkè wọ́n sì ń ṣe fídíò kọ́ọ̀lù ọmọ obì ó pè fídíò síbi prep gíbútọ̀ tó ń ka àwùjọ ó gbé ibi láyà rẹ̀ báyìí ìláìsí gbogbo àwọn ilé mọ́tàbí olú social media ìláìsí wọ́n ti sí yóò gbé rẹ̀ báyìí wọ́n jọ wọ́n wọ́n ńgbọ̀ yóò àtẹ́fẹ́ gbé síbi àárín ẹsẹ̀ rẹ̀ méjèèjì àgbò tí rí báyà tó bàbá ní à àdéhùn fọ́tẹ̀lẹ̀ tí bá lọ wọn láì ó jù bá lọ ṣẹ́wọ̀n nígbà tẹ́yẹ̀ wókè láàrin oṣù àkọ́kọ́ òun pé gbígbá àyà mo ti rí gbogbo gbígbá àyà rẹ̀ ọ̀hún ṣe rí mo ti mọ lẹ́ǹtì àti búrẹ́dì ẹ̀ mo ti rí gbígbá àyò ìgbà báyà ọyá gbé e kù ọya díẹ̀ díẹ̀ náà ni efere báyà ọyá gbé e sáàrin kiri o ẹsẹ̀ fẹ́ sùn ọyá irú kìíní wo sẹ́ẹ̀rí gbogbo tí wọ́n sọ díẹ̀ díẹ̀ lè sì yẹn wọlé o lọ́ọ̀fù làwọn ọmọ ń pè o ìjọ tí wọ́n bá wá padà fẹ́ làwọn olórí ikú rẹ̀ wàlẹ́ òṣùwò báyà ní kókó lábẹ́ ìdúró ìtọ́lá ọ̀rọ̀ bá ní ọ́ dáa fún àwọn alálẹ́ òní jọ́ dáa fún. ìkan ló ń lépe ìwà àwọn ìwọ́mẹ tí yálà wà àtàlálẹ́ ìmọ̀ lè jẹ́ gẹ́gẹ́ problem. aláàrọ̀ àtàlálẹ́ ìwọ́mọ̀ aláàrọ̀ alálẹ́ kan bẹ̀rù sí gbogbo báyà rẹ̀ ojú ara rẹ̀ fọ́kùnrin tí bàbá rẹ̀ sóyí gẹ̀ẹ́fù kì wá sí ní ọpẹ́ ìgbà useless girl ìyẹn wá ń bẹ̀rù pẹ̀lú tó ń ṣe fóun bọ́lú tó ń ṣe é fún ọkùnrin mi gbò pé ọ̀pọ̀ sí nọ́mbà rẹ̀ bí kì í torí bí apá ló tó ń bí ọ̀gẹ́ ní classmate rẹ̀ ọkùnrin àbòmí ọkùnrin mi oṣù ọ̀pọ̀ òsì kìíní tó ọmọ sí fún mi àwa láì ní oṣù ìṣòkè kì wá ń bẹ̀rù kì wá lọ tíráàkì ọdún gbé máa ọkùnrin mi náà ṣe bí èkó ti fi fojú rẹ̀ lọ́wọ́ ọ̀fẹ́ ọ̀pá ìdí ọ̀rọ̀ abẹ́ òdòdó ṣẹ́ṣẹ̀ rí àlòyìn oṣù tù lọ́jọ́ bàbá rẹ̀ ló dà. ọwọ́ débi ó kù láàrin ọ̀dọ́ àwa rí ẹlòmíì ìtọ́jà gbàlagbà náà tóun náà ti ń sọmọ́jọ́ inú sàárè ṣe nínú àwọn táwọn èèyàn ní ẹ̀jẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì lórí ìjọba ìjábẹ̀rẹ̀ ọlọ́run wà láìsọ́lọ́ ń bá gbé ìmúdé lórí àfọ́ àpolòṣerúkíà jù olòṣerúkíà kọlọ́gbọ́gbọ́ àwọn obìnrin bá jẹ́ widows divorcee tí wọ́n níbi ọkọ bọ́yọkọ wọn tètè àbọ́kọ kan divorce wọn àwọn kéfìsì dé kí gbọ́ wa báwọn míì ṣe ń wò lẹ́sì àwọn obìnrin yẹn bẹ̀rù ọlọ́pàá ọmọ kan ọmọ 25 years ọ̀ẹ́sẹ̀ gbùmọ̀ méjì ọwọ́lé ọmọ lé 22 ọkọ́dá ìbọ̀nsẹ̀ jẹ́mọ́ fáàrọ̀ ọmọ tó ti wọ páàtì dé lọ́lẹ́ ọkọ̀ rárá tí a ṣe wọ́n ọmọ yẹn kí è bá ṣe pé ọkọ̀ kan dá ìbọ̀nsẹ̀ sọmọge láàpẹ̀ ní àbábọ̀ ó ti dájé lébọ̀ lọ títí ṣùgbọ́n bó ti díbò ti dájé lébọ̀ náà ṣùgbọ́n bó ọmọ ó nídìí ọkùnrin àbí ò nídìí ọkùnrin tí ọ̀bà lọkọ̀ ni ọmọ yọ sí màṣẹ toró ti dé kéfìsì bá wá pọ̀ láàrin àwọn ọ̀dọ́ kéfìsì divorce jẹ́bọ́ sẹ́ ìgbẹ́lá yọ́ ọ̀rọ̀ mi lọ láìsí gbogbo kéfìsì yẹn tó ní pé àwọn ọmọ obìnrin yẹn níbi ọkọ àwọn kan wà fún sí wọn kódà ọkọ̀ ọjà bá àti fídíò kọ àwọn ní ìgbà wọn sùn gidi wọn sì lè fẹ́ràn ṣé bẹ́ẹ̀ wọ́n lọ́dún tó bá wọn kó lè fẹ́ dáìbọ̀ bíbí àwọn kan ọ̀bẹ̀ òlébẹ́ wínú sí àwọn kan ọ̀fẹ́ kí alábùrọ̀ máa jẹ́ pé máa mú lẹ́gbùn ọkọ̀ máa rájú sẹ́ṣúálẹ̀ òbẹ̀rú ọlọ́ni ẹba íńtánẹ́ẹ̀tì ìdíjí ọrọ̀ pẹ̀lú fóònù náà lásẹ̀kọ̀ ìwọ náà a máa gọ̀ torí fóònù níbi ọdẹ̀ fi lọ pé owó tí òfẹ́ ni ọlọ́run ti ní ọ́ tọ́ba dalẹ̀ wẹ́ẹ̀dẹ̀ tomorrow is thursday remembrance kéré kan tọ́bi níjọ́ friday today is friday don't forget to recite surah to the car ó ti òfẹ́ ni ọlọ́run ní ọkọ̀ mọ́mọ́ ìwà ẹran tó yọ̀ ọ̀dẹ tó ju tàbí ní. íńtánẹ́ẹ̀tì wá di rọrùn pọ̀ gbogbo afa wàhálà ìdìbò ń sọ ẹnu ní kéésì ti tẹ̀ lọ́wọ́ táwọn èèyàn ti ní gbogbo wàhálà wọn wọ́n tẹ́lẹ̀ ìkan mo bẹ ọkùnrin tí ò lè ní mẹ́ta mo bẹ wọn jọ́n torí ọlọ́run bìlíìdì gbogbo ìwò ẹ̀sìn lọ́dún kálukọ́ wọn mọ̀ ọmọ ẹ̀kọ́ ọmọ kẹ́kọ́ ọmọ bèbí lọ sórí íńtánẹ̀tì mọ́ fẹ́ ti bí ìtọ́ rẹ mọ́ fẹ́ kankan tí mo kọ́ lóhùn fẹ́ fi ọ ó lè dọ̀ọ́lá kọ́ lọ́wọ́ ọ̀fẹ́ ọmọ wà láìkánú àwọn ọmọ ìmọ́kọ́ bẹ́ àbá yẹn bẹ̀ oní tó fọ́ lọ́ọ̀kú la fún ẹgbẹ́ gbogbo ètò òṣè ó bù sáà tẹ́ bá ń bẹ ó máa ń bá kọ̀ bíbẹ̀ ilé ẹ̀ mi ń bẹ lọ́wọ́ ẹ̀ kó di ilé títorí olóńgbò fẹ́rẹ́ ó ti ní drive àà mo ní ajẹ́fẹ́ ti jọjá wòye jù ọjọ́ bí ọmọ ìyá yìí ó ní ọmọ pé kọ̀ọ̀bà súnà mo ní ìbàdàn báyẹ̀ jọba ní gbogbo òwúrọ̀ ápùlù sáàbù alẹ́ tó bí lọ́wọ́ mi ní ti gọ́gùn drive ní kálókù ṣe pé àwọn ti máa lóòótọ́ mo ti dìrí ti jí mi pé ti dìrí ní gọ́gùn drive yẹn ó lè bí ẹ̀wù sáà gọ́gùn drive ló fi dúró gbogbo fóònù tó bá ti rán àbáyé tí ó tó máa wà bẹ́ẹ̀ àfà áà ah, ní ọ̀fánimá áà ibi wá sí ọ̀sẹ̀ lógún ọ̀ká pé gbogbo ayé kọ́ má bá yá àtàbí àádámù tèmi tó bá yọ ọ̀pá rẹ̀ wọ́n bá sọ àgbọ̀ ọmọ ìyá yẹn ṣe àbọ̀ bá dẹ̀wò nàbá dẹ̀wò pọ̀ jẹ̀mọ́ sí lójú ọ̀rọ̀ ṣé tí ọ̀bà ti ń bá ní ẹtí kankan ọmọ ìjẹ́kọ̀ ogun tra ẹ̀ dámi lóhùn ní kí ló dé gbọ́dọ̀ lọ́yà wọn tàbí ẹ jẹ́ ká mójútó àárín yìí náà dáadáa àdẹ̀wò nìyẹn àfáà ní ẹ̀ẹ̀kan tó kọ́ ọ̀rọ̀ kọ́ méjì àtàwọn obnoxious films internet jọ ó jọ wọnú ilé wa ẹ wá máa tí mo gbọ́dọ̀ lọ bó ṣe wá wọnú ilé kábíyèsí ọ̀sọ̀ àwọn ọmọdé tí ọ̀gbà ọ̀sọ̀ àwọn ọmọdé tí òníwọ̀ ọ̀pẹ̀lú àti ọ̀sọ̀ àwọn ọmọdé tó wà múra lé bàtò jẹ́mọ́ ẹ̀wẹ́ jẹ́ àtẹ̀mí pé ni mo ṣe ń sọ fáwọn òbí èmi ò yí kí màá ní kẹ́ ẹ máa sáré fọ́ọ̀sì ọmọ ẹni kó bojú ọmọ tí ọ̀pọ̀ yé kálùmí lè bá sọ pé ẹlẹ́ àkọ́tọ́ bẹ́ẹ̀ lè tẹ́wọ́ bẹ́ẹ̀ bí lè gbọ́ ebi orí mo rọ́ ọmọ tó fojú sùn gbọ́dẹ̀ kò bí ẹ̀kọ́ ọmọ ìyá ọ̀gbọ́n ní kọ́ ẹjọ́ yọ ẹjọ́ yọ ó kọ́ fi àwọn ọ̀rẹ́ rẹ̀ ní àwọn ọ̀rẹ́ tọ́kọ́ àwọn gbádùn òun ọ̀gbádùn ìsọ bẹ́ẹ̀ kó ti fi kọ́ gbádùn o ṣèlè mọ́ fi ọgbàdùn ọlọ́ọ̀kọ́ ló ní ọjọ́ wà láì mú tọ́sí rẹ̀ lẹ́yìn èdè sọ fún ọmọ sọlọ́gbọ́n nìkan ọkùnrin padà àwọn sọ ọkú mi rí sáà ti bẹ́ẹ̀ gbé ọmọ mi àwọn àti káàkiri lójú ìbojú lọ́dọ̀ ọ̀dọ̀ mi tọ́mọ rẹ̀ ọ̀bà gbọ́ yé mi rí sáà ti bẹ́ẹ̀ mo rí sí pé ọ̀ á di àtẹ̀wò kan ṣé ń mà tí wọ́n máa tọ́ka sọ́mọ rẹ̀ kọ́mọ rẹ̀ ó sì bojú wọn àtọkùnrin lọ kí yàrá ó sì bojú ṣe lóyún ló lọ ya sẹ́ńtì ẹjá wọn ọmọ kí tẹ́lí bí yàrá òun wà kó jìnnà àbẹ̀wò yìí ti dé bẹ́ẹ̀ jàmá kí mo ló ṣe ó wọ n'ule nílé àwọn kọ́mẹ́dì awọn àwọn péjì tó pé eré oní òòrùn eré aláwàdà eré káfẹ́yìn mílíọ̀nù làwọn tí máa wò jẹ́mọ́ mẹ́rin tí máa wò ìyẹn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún ilé ẹ content creation ma líǹkì kọ́mẹ́dì àwọn obnoxious things táwọn èèyàn wò máa wá sàlàyé kékeré lórí jẹ̀sẹ̀ sẹ́ẹ̀rí gbogbo tọ́ba jọmọ́ àndẹ́rẹ̀ bá àwọn èèyàn kìí ṣe tọ́ba Islam ìjọba tẹ́lẹ̀ gbọ́ sí òun anẹ́bí wa Muhammad sọ́sọ́mọ́ anẹ́bí ní wáyé lòdì lẹ́bí yọ̀hásì fàyẹ́kùbì ni yóò bẹ̀ẹ́ kábíyì lọ́kọ̀ wáyé lòdì láwùmọ̀wẹ̀ yọ̀hásì anábìbí ìbínú ọlọ́run òfò orí ikú ìráre egbé ìgbèjìnà síkì ọlọ́run kọ́ máa bẹ́lẹ̀ kan tí ń parọ́ káwọn èèyàn lè máa rẹ̀ àwọn comedian ẹwọ̀ pọ̀lọpọ̀ tí wọ́n ti sọ lórí ní fẹ́ mọ́ òní ọbáyàwó ọ̀lá náà ẹjọ́ tó tọ́kàn sí ojúmọ́ nù ẹ̀ dámi lóde àwọn ọmọ tó bá wá jẹ́ pé wọn ò wọlé ọkọ rí ọkọ tí ẹ̀ wọ́n jọ wá ṣeré ọba ọdẹ ìlú ìkìsìlá fáàmù jáde òun náà bá dùn yóò àwọn ọmọ tó ẹ kán lọ́kọ tó ń máa ṣe ó sì ti wo àwọn eré kọ́mẹ́dì pé àwọn kan wọ́n ṣe bí ẹ̀gẹ́ lò kọ́jọ́ wà bọ̀ kọ́ mi ti pọ̀jù náà ti jẹta ó ṣe bẹ́ẹ̀ tó kú àná méjìlá òní ó tó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ jọ ọmọ tí ó kí á dúró ní pé á àlẹ́sẹ̀ náà bá gbọ́ ọmọ ẹ bá ṣe bẹ́ẹ̀ lójú àkọ́kọ́ ó pé bí gbogbo tọ́jú owó torí á ní ìdílé àárẹ̀ ẹ̀ wò ọ́ pé fún ọmọ ẹ̀kú òní ọmọ ọmọ ọmọ ọmọ mọ́jà wo kọ́ bẹ́ẹ̀ bí ọ̀sán ọmọ lórí wọ́n fẹ́ kọ́ ọ̀rẹ́ ẹ̀rù

àwọn tí ó sì orí rẹ̀ tí ó sì gbáyà rẹ̀ tí wọ́n wọ ọ̀gá pé tọ́yẹ ìdí ọ̀yẹ kéèyàn orí ìlú wọn là kọ́lọ̀ tó gbogbo wa ṣe irọ́ ọ̀rọ̀ káàdùkú lọ́rùn báyìí lórí Facebook lórí YouTube lórí TikTok gbogbo àwọn àtẹwò yìí ó ti wọnú ilé àwọn ìyàwó wa wù àwọn ọkọ wù àwọn ọmọ tó ti dàgbà wù gbogbo àwọn nǹkan ìwà ń dàgbà lórí ọ ń sọ ní ilé ìdílé tí ìmọ̀lẹ́ rẹ̀ dé ìmọ̀ àpọ̀ fún ìmọ̀lẹ́ bá fẹ́ fún jẹ́mọ́ sẹ́ gbọ́dọ̀ alìsí tí wọ́n sọ dáadáa àwọn àtẹ̀wò yìí ọfà kí ètò ọmọlúwàbí kó dé ọfà kí expectation àwọn ọmọ tí wọ́n èdèlé ọfà tí wọ́n èdèyàwó kọ́ máa ga ọfà àwọn ọmọdé ẹni tó fẹ́ ṣe yahoo kó láwọn obìnrin gidi fẹ́ ọmọ obìnrin kódà bá àbá sọ́ra ọmọ mi ò ní fẹ́ dojú àti ló dá lámá òun náà fẹ́ di content creator ẹ wá dé bọ́ síbi àwọn tán create content pàápàá ìwọ tí àwọn rẹ bá mo bẹ lọ́run ọlọ́mọ jẹ́ kí mo gbogbo ẹ̀yin tí àwọn bá ń ẹ kọ́ṣọ̀ wọn ẹ máa wọn ẹ mọ́nítọ̀ ọ̀gbọ́n post ti Facebook TikTok èmi ò lo TikTok mọ́ fẹ̀fẹ̀fẹ̀ ó kọ̀ rẹ̀ nígbà pẹ̀lú àwọn ṣúrẹ́ǹtì ní sẹ́ńtẹ́ ìfàṣù ló TikTok tọ́ ọba post nǹkan Facebook ti bá àti tọ́ ọba post ló tọ́ bá yẹ kí rìpọ́ọ̀tì ẹ̀kọ́ bí ẹ̀ máa rí pọ̀ torí mo rí máàmà náà nípa tí mo wá sílé ìwé mi èyí tí máa ń tẹ́kọ̀ọ́ nípa bóbi rẹ̀ máa gbé ọ̀pọ̀ àmì àti kí n ṣe wá àtúkọ́ ní ìjọ òṣèlú ọba ọmọ mi ò dẹ̀ ọmọ mi ò sì lágídí àwa tó ti wá ṣùgbọ́n ẹ̀jọ̀ bẹ̀bẹ̀ ìparí mu àfi kó ṣe ti bá wọn mọ́ta sọ tiktok náà bá sẹ́ndì fídíò rẹ̀ sí tiktok àmúlẹ́bí náà wà ló tiktok báyìí èyí wà á lò ó torí tọ́wọ́ pé kí ilé mọ́ ẹmọ́ ẹni tọ́ ọmọ tó bá lò lọ́fẹ́ kọjá ẹnu àná tó ní gbogbo ìta àwọn ìkẹ́ àmọ́ bá ṣe fẹ́ bọ́ wájú ọlọ́ nínú òṣèlú rẹ̀ facebook àti whatsapp méjì dé mi lójúmọ́ telegram kò tún fẹ́ fi lẹ́jọ́ mi twitter èyí méjì mò ń lò méjì tí mò ń lò kó o ṣe fẹ́ bọ́ wájú ọlọ́run kò lé mi pẹ̀lú àsìkò mi tó ń gbà bó o tún dé àwọn ẹlẹ́kùn sọ ẹjọ́ sáré bá ń dáàrú bẹ́ẹ̀ kó lọ́ra dé sá fún mi ẹlẹ́kùn sáré ẹjọ́ sáré bá wọn ìní ọmọ ọkùnrin ọbí ẹ̀dẹ́ ẹjọ́ kó lé làwọn ẹjọ́ ẹjọ́ sá ẹjọ́ mo ní ìbéèrè méjì kan tó wà fẹ́rí ọjà ẹ̀jì ni ṣùgbọ́n àti àkókòṣe ọlọ́ọ̀ta àgbà bó o ní ó ṣe wá rí kọ́jẹ́ pé gbogbo àwọn ìyàwó wa ẹ ṣe ẹ̀rọ ń create content lórí Facebook àti YouTube wà láì wọ́n ní owó mẹ́ tó ọba ti ní followers láàrin Facebook náà máa ń fún wọn ní mandate pé tó ọba lè YouTube náà wọ́n máa ń jáwó ṣe content tó máa ń followers jù nínú kí orin ọ wà bẹ́ẹ̀ lórí àwa tá a sọ bẹ́ẹ̀ ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ àmọ́ bí náà sọ bẹ́ẹ̀ àti sílẹ̀ tó kọjá lórí àwọn orin

ẹ wá bọ̀ wọ́n láìpẹ́ ìfà tí ìfàṣẹ tó kánú àwọn ọmọ olórin kí ló ń pẹ̀lú ìgbà tó pẹ̀ wà láìpẹ́ ní wípé fún rẹ̀ ó ní orin ó lè sùn ní darí títí kí lọ sùn àti ló kọ́ rẹ̀ ṣẹ́kláìsì láì ó lè sùn ní darí músíkì lọ sùn àwọn ọmọ ìyá ṣẹ́ lórí ó ní wà láì a máa ọmọ olórin gan ní táwọn ń pè tani darí ẹ̀ o wà láì ọmọ olórin lọ sọ bẹ́ẹ̀ ó lè sùn dídá ní dọ́sí àwọn. àáfà àkọ́tọ̀ yìí jẹkújẹ tó bẹ́ẹ̀ jẹ tó bẹ́ẹ̀ lọ dánú sí òun fẹ́ máa bá wọn díẹ̀ fẹ́ wá rí àwọn obìnrin wa àtàwọn ọmọ wa tó fẹ́ máa di content creator àwọn tí a rí pé táwọn bá create content táwọn bá play ṣáìdì òṣùpá ààlà táwọn bá play òbí fèrè ààlà ẹ̀ táwọn náà wá ń ṣe wọ́n wà wákà àwọn wọ́n wà bí àwọn àwọn pẹ̀lú kọ́ ọmọ ń dá wákà bóyá bí ìsànúṣe bóyá bí àwọn àfá mi ẹ̀mú táwọn náà wá ṣe àwọn náà máa ṣe wèrè òní lódò wèrè òní àwọn náà wà máa wèrè díẹ̀ díẹ̀ kó lè jẹ́ pé lù ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí nǹkan kan yọ orin ní òfin wá bá nǹkan yẹn ní ọ̀hán mẹ́rin yọ ọmọ jósọ́ọ̀tù jósọ́ọ̀tù before you realize it ọmọ ìlú àti kò lára ìyàwó àbọ̀kàlẹ̀ tó ti jọ láyé content creator before you realize it wákà èdè haramu ní Islam ṣùgbọ́n ohun tí wọ́n ti ń gbé kí ní tó ti ń gbé bóde ó ti wà fún síkà tọ́ ọba tọ́ ọmọ jó jẹ́mọ́ kí mo lọ́mọ ẹgbẹ́ ó máa jó gbogbo àwọn nǹkan yìí wọ́n jẹ́ kádẹ̀wò tó wọnú lé agbọ́dọ̀ sọ ṣe kọ́lọ̀ ọba àlejò ọlá kó láàmú wa lójú àáfàá ìyẹn nìkan tó kọ́ ọ jẹ́ káwọn ọmọ ní bad mentors online ọmọ tẹ́ ẹ̀yọ́ ọmọ lọ́lé ẹgbẹ́ ọmọ lọ́wọ́ àti ọlọ́sọ̀ọ̀sẹ̀ àwọn báàsù kọ́ ní kéwù àwọn àfáǹsì wà tuntun gbogbo tí wọ́n kọ́ ní ètò àti gbogbo wà tuntun ó ti ní online method tí wọ́n wọ́n ṣe gbogbo ẹ̀dá tọ́wọ́ tí wọ́n ti ní bárẹ̀ ìrìnlẹ̀ ìgbà fọ́ọ̀lù ẹ̀dá yọ ọmọ rò pé ìdáwọ̀ dájú àti ọmọ ìdí ọmọ ìṣẹ̀lá ẹjẹ́ ọmọ ìṣẹ̀lá ẹjẹ́ fún ilá pẹ̀lẹ́ sí ẹ̀fọ́ àwọn ọmọ secondary school ẹ̀fọ́ wọn ní fọ́ọ̀mù kẹ̀lú wíìgì àrùn mọ́dẹ̀lù agbábọ́ọ̀lù ọmọ olórin làwọn ọmọ mẹ́rin ló lò bẹ̀rẹ̀ jẹ́mọ́ ìtàná wọn ló lò bẹ̀rẹ̀ agbábọ́ọ̀lù torí wọ́n ti kọ̀ ní ẹlọ agbábọ́ọ̀lù àwọn ọmọ olórin àwọn ọmọ tíátà àwọn ọmọ kọ́mẹ́tì ẹlọ wọ̀ lórí social media they have a lot of followers má ṣe mistake followers fún mùsùlùmí lọ́pọ̀ tálọ́pọ̀ bẹ́ẹ̀ àníbi tó nílé wàláì wàláì ní péjì tí wọ́n ti máa ń pè eré ìgbèrè tó takòtò lọ mo sì láàpá àfúnàtọ̀ kọ́mẹ́ntì ìbejì. ìmí inú àwọn ọmọ tó ń ṣe content creation wọ́n ní ọpọlọ kan máa lò tó bá fẹ́ kẹ́yìn mùsùlùmí kẹ́ ẹ wá pé ìdí àwọn wọ́n wà á ṣeré kan bí ìgbà sọ́kọ́ ti ìfẹ́ ìṣe ẹ̀kọ́ bá wá bọ̀ ọ̀nà òtù wa náà yá àlọ́ máa láì ìwé ẹ̀lọ́mọ àwọn ọmọ ìmàlẹ́bà yẹn ṣe gbangba kan wọ́n bẹ́ẹ̀ ti gúrùpù wípé nígbàtẹ́ ní kọ́lọ́ òbúrí pọ́lọ́ ọba ń bẹ ẹ bá rán sí fídíò ìwé tẹ́lẹ̀ kẹsà ìbátọ́ ọmọ òtù àná tọ́jọ́ bá ti dá wà wọ́n máa ń sẹ́ ń sẹ́ gbọ́dọ̀ kan nífẹ̀ẹ́ ní o pé with God who created God is different ọba kíkẹ́ tẹ́ ìbáwọ̀ ilé ti fẹ́ ṣùgbọ́n ẹgbọ́dọ̀ pé kò ní pé wọ́n nígbà àkọ́kọ́ ọlọ́run tó ṣe o àwọn òkè ká mùsùlùmí bàbá tí kan náà bá sọ kùsùn kan jọ tẹ́lẹ̀ kan dalẹ̀ tọ́wá ló dá kéde ẹ̀sẹ̀ mùsùlùmí ó fi tẹ̀yà òun mọ̀ pé ẹ̀sẹ̀ mùsùlùmí ọ̀yá jẹ́wọ́ kí ló kọ̀ rẹ̀ pé ọkọ̀ ìdáàbò àwọn ìdáàbò mùsùlùmí ń lò pé ah, àwọn tó ìdáàbò kèé jalè ṣùgbọ́n ẹ bá lò dáàbò oṣù yóò fẹ́ kí ni yóò jalè yóò fòrà yóò fẹ́ fún náà pé eré yẹn àwọn káwọn kọ́mẹ̀ àwọn yẹn wọ́n ń ṣe àrùn náà ah! ọ̀pọ̀lọpọ̀ wa àgbàdo èèyàn fẹ́rẹ́ kẹ́ ẹ̀ tí wọ́n fẹ́ di ẹ̀ òun fẹ́ kẹ́ wà kó lè dọ́bẹ̀ bá ní Jésù kẹ́ẹ̀lẹ́ máa wò áàrùn tó jẹ́ wà flexible minded yóò lè gba jésù lòlúwa tó ẹ wá ń ṣe àrẹ gọ́ọ̀mẹ́ntì ẹrù kó fẹ́ torí àwọn àdánwò àìmọye àfà àwọn apc náà ti wá pọ̀ àwọn tí wọ́n fi ẹ̀kọ́ náà gbọ́ rárá táwọn náà ní social media tó fẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ọ́dẹ̀ kó bá àwọn ọmọ jẹmọ́ ìyẹn nìkan tó kọ ọ̀rọ̀ ká máa fi òhun hàn ọ̀rọ̀ ká máa upload picture fídíò sẹ́rí ẹgbọ́n mi dáadáa obìnrin ló ń go èrè àlóbìnrin ìjọba tí mo kóbìnrin kí mo kóbìnrin nígbà tí máa jọ kí lẹ́gbẹ́ máa súnmọ́ rẹ̀ lórí social media àwọn ọmọ ẹgbẹ́ ti wá ní sí normal selfie sọ̀rọ̀ kò débi bẹ́ẹ̀ ní ìyàwó ọmọ tí ọba ti lè bojú ìjọ ọdún káyì tó sì fẹ́ bojú lẹ́yìn ìkáyì àbẹ̀wò òkú gbogbo ẹgbẹ́ tó kọ́mọ yóò bojú ẹjẹ́ bojú ìjọ ọdún ká ìbá àti lẹ́yìn ìkáyì bọ́yá oṣù tó bẹ́ẹ̀ bọ́yá fún torí fóònù tó wà níwájú ẹ̀yẹ Facebook máa ó jẹ́ kí ọ̀rọ̀ nudity ní oró kókó ní social media rẹpẹtẹ ọ̀rọ̀ tẹ́tẹ́ ń kọ́ kíní kan kò wà láì ìkánú àwọn ọmọ ìyà tó súnmọ́ wa dáadáa káwẹ́gbọ̀n rẹ̀ ní ọlọ́ dáadáa la ṣùgbẹ́sùgbà wọn ìyá méjì bẹ́ẹ̀ nìyàwó wọn mẹ́jọ wọn wá bá a ìfà wà láì ìkánú ọ̀rọ̀ tẹ́tẹ́ tẹ́ bá rí sàbẹ́lẹ́ pè irú padà bẹ́ẹ̀ tó tèmi lọ ṣòkòtò ẹ̀gá òtò lọ òkè tèmi lọ orí pákẹ́tì pàtẹ́kẹ́ péèjì facebook wọ́n fún wọn ní kóòdù ní ọya kóòdù eléyìí o sàbánú kóòdù ni kóòdù eléyìí o kìnnìkan kóòdù ni ọwọ́ àlọ́ kóòdù gbóyè wọn ìyàwó ẹ̀ wá fẹ́ lo fóònù ẹ̀ lọ́ba ẹ̀kọ́ fún mi àbẹ̀tẹ̀ ìyàwó sọ ẹ̀kọ́ lọ́dọ̀ ọ̀dọ̀ tó sáà àdánwò bá ti dé àbá àti tàbẹ́tẹ̀ mo ní àwọn ìṣòro ìpínlẹ̀ tàbẹ́tẹ̀ láyé ah ìjọ sí àwọn ẹgbẹ́ aláàjì wọ́n bá fi àbá àwọn aláàjì wà tuntun wà láyé àbá àti tàbẹ́tẹ̀ àbá alùsùn náà wà ìjọmọ́ sẹ́yìn bá tẹ̀wọ́ òṣèlú gbọ́dọ̀ lọ́wọ́ gbà wọlé àtàrà ìbánẹ́ sàásùn ààrẹ ìkọjẹ́ pé wo ìwòrò màrádọ̀ ìyàwó ẹ̀gbẹ́ ẹ̀wọ̀ àbáwà èmi àtọ́mọ̀ yàtọ̀ adọ́wà lọ lé ó lásìkò báyìí káwọn lẹ́yìn ṣáà ṣòkòtò àbá àpò òkè gidi ní ojú rúgbà gbogbo ẹ̀ wà ó àwọn èkìṣà ìlú jẹ́wọ́n àtẹ̀wọ́ àkọ́kọ́ ètò láti lè báyìí wọ́n kì máa ti ìjà wọn wọ́n bá wọn wo fóònù náà kí wọ́n wò ní ìwò. Tàjà súnfò ọ̀dà ìsìláàmù ọ̀dà máa sọ ẹ̀jẹ̀. Ó ní mi Àtùkù báyìí ẹ̀kẹ́ má lẹ́nu

kí ló fẹ́ fún ìyàwó ẹ̀ ó ti wo àwọn ọmọ tó fi láyà lẹ̀ àwọn ọmọ tó sójú ara lẹ̀ ó ti wò ó ah, ah, ti rìlíìsì kí ló fẹ́ lọ fún ìyàwó ìyàwó ẹ̀ ìyàwó ní òṣù fún wọn ah, àbá ọ̀rẹ́ ti dàrú bá wọn ó fi ìyàwó lẹ̀ tó gbádùn hundred percent ọwá lọ fìyà jẹ ara rẹ̀ òun lọ fìyà jẹ rẹ̀ ìwòkúwò tó kò tí ò lè bẹ́ẹ̀ ó tún gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run abáṣe wà síbu nọmba wán ọ̀gbọ́dọ̀ ní ìṣáyọ̀ nọmba tú ọ̀gbọ́dọ̀ òkú sọ́wọ́ padà kí ìgbéyàwó ọ̀sán kaba aláàmìyàn tó ṣe kéde òfin bọ́ bàbá ó ti kárí ọlọ́mọdé ọ̀dọ́dẹ́ ni àfihàn o ilé sọ gbogbo ẹ̀sán wọ́n lásìkò ètò ìjọ tán ọjẹ́ kan lò àmì òyìnbó bá ti ọjọ́ ká tó rìkúrútì àwọn ọmọ fàdáwò bíi ìyàwó wọ́n rìkúrútì àwọn ọmọ tó yà wọ́n lórí social ọmọ tí ò lọ fóònù tó ní pánẹ́tì òkùnkù náà tí wọ́n rìkúrútì ẹ̀ sẹ́ẹ̀rí ló jẹ́ wa náà ẹ mẹ́jẹ̀ aṣọ àwọn ọmọ tí ń dáadáa o ẹ mẹ́jẹ̀ aṣọ àwọn ọmọ mo lè fẹ́ra mọ́tò tuntun ọ̀dà àbẹ̀mí o mọ ẹ̀sẹ̀ aṣọ ńlá agbádá ńlá tí mo ẹ̀sẹ̀ rẹ̀ wo gíláàsì mo ń lo èwo tẹ́ wo ìwà mọ́ seven million ni so ní mo fẹ́ wo fún ẹ̀wọ̀n ẹ̀ ṣé mo wọ̀ta fẹ́ lè fẹ́ mu seven thousand five lẹ́yọ yóò táwọn ọmọ tí ń bọ̀ ọmọ wa rò pé à ìbáwọn àkọ́ àwọn atán ṣe wà gan mọ́tò fifty million wọ́n dà lọ́sùn à mo fẹ́ yahoo èmi náà ṣe àwọn tẹ́tẹ̀ sọ social media tí wọ́n ń sọ di àwọn ọmọ wọ́n ń recruit wọn fàdánwò wọ́n kẹ̀kẹ́rẹ́ ti gúúpù wọ́n á di wọn mọ́ so ara àwọn àdánwò tó wà bẹ́ẹ̀ òun nìyẹn àtàwọn àdánwò mi ọ̀rọ̀ fraudulent activities ọ̀rọ̀ káàkiri àkáǹtì èèyàn ọ̀rọ̀ kan fi àwọn kan gbà owó àìtọ́ àwọn nǹkan tọ́jú ọmọ nǹkan à ń ṣe èrú òjòrò jàǹbá irú àwọn àdánwò yẹn náà ọ̀pọ̀ ìyẹn nìkan tó kọ́ àwọn aláìmọ̀kan wọ́n ti gbapò àwọn àfà ibi tí màá tẹ́lá lọ sí lóòótọ́ yẹ láti kòkòrò tó lọ àwọn aláìmọ̀kan wọ́n gbapò ta ni o sẹ́ńtọ́ bá ti ní fọ́lọ́wà ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rí àwọlọpọ̀ àtọ́rọ̀ ìfẹ́ olùtánẹ́tì kankanẹ̀ ẹmọ́ ṣe fífẹ́ èkè kéèkè ogun ọ̀nà bá ti ṣùgbọ́n mo ti ní bọ́lá mo lè gbé fóònù wájú kò sí òun nílò náà gbogbo àti o bá wọ́ta tí lè dé ah, àwọn ṣé ìwà tí wọ́n sọ ọmọ àlọ́ fún mo lè sọ fún yín wípé obìnrin tí ṣe nǹkan oṣù ó lè gbà àwọn àwọn ìdìbò nìkan sọ fún ọdún àní ẹgbẹ́ jájá ẹ lè jájá àní ẹgbẹ́ jájá ó ráwọn ìdìbò nìkan náà lórí ara àtẹwò bo àwọn jùhálà yusuf hu ulama àwọn alágbàkọ́ wà máa wọ fún apá torí pé ní fọ́lọ́wà àwọn fọ́lọ́wà tí wọ́n wọ́n láwọn ṣe kiri ọkọ̀ spread the oil yẹn kí tó ní parí kí lọ́wọ́ kàwà ẹjọ́ kú àfúsà kún wà àálí kún náà wà kúrò àmì náà

àìmọye àwọn kan dáadáa ní ìláṣẹ ṣùgbọ́n àwọn náà ọ̀pọ̀ àfírí níbi àwọn aburú tí wọ́n sọ ìwọ̀n pa facebook lè lọ́wọ́ tí wọ́n fún àwọn èèyàn bóyá yóò gbá wọn péjì wọn fún wà láìpọ̀ ọ̀bà sọ́ra ọmọ mẹ́wọ́ ìrìn mẹ́wàá kájúkọ́ sọ́ra kúù àǹfúsàkùn ẹjá sọ́ra wa ẹ sọ́yàwó kálukọ́ sọ́yàwó ẹ̀ àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa níbi ẹ̀kọ́ tí ẹgbẹ́ta fẹ́ kò bẹ̀rẹ̀ sí kí ló gbúgbù àjá ọbí olójú mélòó lẹ́yìn káwọn ìyàwó wa àwọn obìnrin tó bá sì jẹ́ kó fẹ́ sórí ire ayé àtọ̀rọ̀ ọgbọ́dọ̀ tẹ̀ láti ọ̀pẹ̀ torí mọ̀ lọ hundred gold kò sí ìdàpọ̀ ọkọ̀ rẹ̀ ọkọ̀ rẹ̀ ò ní ọmọ ẹ̀kúra ọkọ̀ rẹ̀ ò ní ọmọ máa fẹ́ ọkọ̀ rẹ̀ ò ní ọmọ máa fẹ́ rádaràda ó ní ọmọ ìgbòho tó lè dé òṣòrí ibú lọ́dọ̀ ọlọ́run ọkọ̀ lágbára ẹ̀kọ́ níyàwó wọn lò tó bá dé yàwó òun ti kọjá ààlà obìnrin tó bá dẹ̀jẹ̀ òbéèrè náà yọ ọkùnrin sọkùnrin obìnrin olóríire lọ sọ sẹ́gbẹ̀dẹ̀ àdáwò tó dé lónìí àbáwá sọ wàláyì mo rí yàwó tó blọọkì ọkùnrin ọ̀dọ́ kan rí ogun rẹ̀ dé bọ́ọ̀sì ẹ̀mọ́ ó sì póòsì orin ó sì póòsì kí gbogbo orin àwọn tí èdè ẹ̀sọ́ kan rí ọdẹ blọọkì tí wọ́n bọ́ọ̀kọ̀ bẹ́ẹ̀ àlórí ọ̀dà àwọn oníyàwó póòsì orin ìyàwó sí blọọkì ọ̀pẹ̀ nígbà ọba ọkọ̀ sápà kádàrà pé gbọ́lá fẹ́ lé ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ tó tó lọ bá ti bá fẹ́ ìyàwó wa yóò bá wọ́n lẹ́ni tí ò lè yá ló kí wọ́n lá máa ṣe ẹ̀ẹ́dà tí ìyàwó àtọmọmọ́bí ẹlẹ́kẹ̀ẹ́jì tẹ́rìbíyà dàkìríyà ùsàríyà tẹ́rìbíyà tó dàkìríyà tó ùsàríyà ẹjá ojúló tẹ́rìbíyà tó lè tọ́jẹ́ tẹ́bí wa sẹ́rí ẹjẹ́ kí n sọ tọ́rọ̀ sọ́dápọ̀ bá a ṣe ń ta kò ní láádáṣe ìta àṣẹ ìmúlé àsìkò bá a lò ó ta kò ní láádáṣe ìta lò ní olé pẹ̀lú àwọn àkọ́mọ́ ẹ jẹ́ ká fókọ̀s lórí dáwà nílé dẹ́nukọ́ ni kẹ́ ẹ já àpá bá a ti jókòó ìrùpá rẹ̀ tí ọmọ Yorùbá káàkọ́ wa ẹnu àláwọ̀ bàtí àbáwọn bùsọ̀ mi ìrìyà bùsọ̀ yìí náà Yorùbá kò ti wà sọ̀rọ̀ buhari mọ̀wé nípa àbúrò ìfọwọ́dé náà tún ká jọ kọ́ra yìí àwọn tí àpáyé tún bí yorùbá wà kùránì yorùbá wà rìádù sọ̀rọ̀ nínú yorùbá wà fúnra máa rúbọ orí wọlé lọ́sùn sí wọ́n tú àwọn kan bẹ́ẹ̀ bá ti kọ́ ọgbọ́n lárúbáwá náà lọ wá rìádù sọ̀rọ̀ nínú yorùbá àdìgbìlìjì lọ wá eh, àwọn tí bàbá pọ̀ sọ́ni tún sí yorùbá ẹ máa kà á ìwọ́n tó ọba gbé èbò ọ̀ ètò ìgbẹ́ lọ́bí àkáàlù náwà wàlẹ́ iléèbó ẹwà lọ́bí burúkú lọ́rọ́mù iléèbó ọkọ̀ rẹpẹtẹ ríadùsọ̀ lina mìíràdù muslim sọ̀rọ̀ buhari sọ̀rọ̀ muslim sọ̀rọ̀ àbúdáwùdà kọ́kọ́ wọn ní ìṣẹ̀ lọ́fíìsì afá àwọn tí olórin kò pọ̀ tọ́ ọba gbé èbò ẹ̀rà máa mú kódà níjọ́ mi èyàn àmọ́ lo fọ́múlà onígbéyàwó rẹ̀ láìsí àwọn kankan tí ọ̀tá ó ti wá bá mú wa buhari nínú ẹ̀yìn lẹ́ka tẹ́lí bí àfààní jímọ̀ ti gbọ́ ó sì síbi tí ìyàwó rẹ̀ ọ̀kà bí ìyàwó rẹ̀ ọ̀kà àkà bí ìdí tó ní àmà ọ̀pọ̀lọpọ̀ tọ́wà àdúgbò tẹ́sẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì lọ àfóṣù kan sí ẹ̀kọ́ mọ́ra dé pàmì tí àbọ̀wò bá kà jáde bí mo fọwọ́ tó bá ti yà pa rẹ wàhálà máa dé balẹ̀ mi ṣùgbọ́n sáàláyé ká nídìí sáàláyé ká kùrà ní yàtọ̀ síyàn lẹ́yìn ìtinú ilé ẹnu ọlọ́gbọ́wà sọ́dọ̀ àwọn afẹ́ ìtọ́lọ́ ara àbẹ̀wò ta nílé èsì wà sí yòó ní àbáwọ̀ ìyá kan lásọ ní lásọ ní alọ́ sí ẹ̀ka ọmọ wa kan àwọn èèyàn pọ̀ ní káàdì sí náà nílé ká máa yọ fún amọ́lá ṣùgbọ́n wà sí òní yọ mọ̀lẹ́ wà sí ọmọ yọ ní káàdì súnà ọmọ ọjọ́ àmàlà ọmọ ẹ̀yà tí èèyàn láyé wá wà yọ wà ní káyì àrẹ̀kọ́wò láàpá láìsí káàkiri àkẹ́ ó tún já gíríìtì gẹ nìka ọmọ bá sí láti ṣe ìṣèlú tó wáìfà láì àtàwọn ọmọ ẹ̀yà rárá mo fi ẹsẹ̀rẹ̀ ayé inú mi dùn wọ́n á sí èyí ọfáìfà láì sẹ́wọ̀n kí nǹkan ti ṣe wá mi àárẹ̀ ṣe kí ni ó ṣe wá à ń lọ súnà ọmọ à ń lọ nìka yìí ṣùgbọ́n àlọ́ sí ní owó ẹ mọ̀ wà jẹ́ àṣà àwọn tẹ́ ẹ bá ti lọ wá ẹ mú ìyàwó nígbà ẹ mú ọmọ nígbà àwọn kan bẹ kọ̀ọ̀kan àwọn ọmọ ẹ̀yìn ẹ̀dá lọ àwọn kan bẹ àwọn ọmọ nìkan lọ́kàn kò ṣe kéde ọ̀kà wa ẹ̀fọ́ ọmọ lówó ẹ tó tẹ́lẹ̀ ọmọ yìí náà pé kí ìgbà lówó lọ èyí á máa ń èyí á ṣe kí ni àwọn kámpìn tí april august december ẹ̀dá lọ́wọ́ ni wọ́n máa ń lọ ọ̀pọ̀lọpọ̀ wà sí ìlú àwa náà gbọ́ ààbò ìrìn ọlọ́ ọlọ́pàá tó wọ́ wọn nílé wa ìjọba tí wọ́n nílé wa ọlọ́pàá ní ojú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́pàá tó wa ṣe ṣàìtọ́ ọlọ́pàá jọ wa mú ibi ọba tí ń bá wa mú ọlọ́pàá tó wọ́ wọ́ rẹ̀ jẹ́ aṣọ rírẹ ayé àtijọ́ gbẹ̀gbẹ̀ alkiyama